mo kí wa kú dédé àkókò ìyọba tó ní wáyé bá wa ṣe ara ànúgbà òjì níjà wa àwa yóò ní ìta gbogbo ayé ò nílò fún wájú ìlọsíwájú orí máa dé bá wa ẹkú dédé àkókò yìí ẹkọ àtìgbà ẹkọ ọjọ́ gbọrọ bí ọwọ́ àsun gbọrọgbọdọ ayé kò nílò fún wájú o ifá ní àgbàrá ńlá ní ìyá bẹ̀rẹ̀ sí poro kò díwá fún bàtí ṣe jíṣẹ́ Elédùmarè gbogbo àlàwòrán gbogbo òsọpẹ̀ ìjámọ̀ ríbà tó sun gbogbo <clears throat> akọ́dá ayé ìbàlónìí àṣẹ̀dá ayé ìbàlónìí ìbá párìpá arúfin má balẹ̀ ọ̀dọ̀ ọwọ́ yẹn ẹ̀yin tó délé ayé ọ̀dọ̀ ọwọ́ yẹn o ọlọ́run lókè ìbà rẹ láàárọ̀ yìí ẹ dákun gbogbo bí tẹ bá ti ń gbọ́ mi ẹ̀yin lólùfẹ́ ọba mi pín ọ̀rọ̀ yìí dáadáa ju ẹ̀jì ó lọ ìyà ní mú jẹ́ èèyàn kì í ṣe tí ó gbà kókó wa ṣùgbọ́n tó bá yẹ ká fèsì sí ẹjẹ́ fèsì sí i torí pé àwọn àgbàlagbà wọn ní kólógìnní tó pa àgbà àgùntàn èyí gbogbo baálé ilé ó jí fídíò kan kàn mí lára ní kòpẹ́kòpẹ́ yìí àti ìjẹta náà ti ń ṣe fídíò lọ́wọ́ ńlẹ̀ lọ́wọ́ ńlẹ̀ lọ́wọ́ ńlẹ̀ náà ti ń bá a bọ̀ brọ́dà mi ṣeun àlàsí mo kì í sà ẹ̀ náà ti ń bá ẹ̀yìn tẹ̀ ń wò mí ẹ sí ní pín ètò yìí àwọn oní àwọn àáfàá ìlú Ìlọrin kan wọ́n láwọn bẹ̀rẹ̀ sí ní pa gbogbo oníṣẹ̀ṣe ọlọ́sùn tó ń bẹ nílùú Ìlọrin mo wá ń béèrè lọ́wọ́ ara mi pé ǹjẹ́ lóòótọ́ ni bí <laughs> àáfàá kan jáde ó lọ síbi tí wọ́n ti bo odò níjẹta wọ́n ṣe fídíò wọ́n ní èmi fídíò yẹn náà èmi rí i pé camouflage ìdẹ́rùbà ni ṣùgbọ́n a lè fẹ́rẹ̀ ń tó fẹ́ ṣe gbígbà pò ń yí lórí ló fẹ́ mú mi sọ̀rọ̀ yìí torí wípé àgbà tó bá lómi nínú kì í pariwo ẹ rí i pé nínú fídíò yẹn àgbà yẹn tó ń pariwo fáwọn àáfàá tó kù pé àṣírí tẹ́ ẹ bá ní lọ́wọ́ ọ̀rọ̀ yìí ṣẹnu mọ́ ẹ kó bóde tá a bá sì ń sọ̀rọ̀ oògùn a mọ̀ pé àwọn àáfàá lóògùn tí wọ́n ń pè láṣìírí àwọn kan ń pè ń kúndi ẹ bá ti ń gbọ́ àṣírí kúndi àwọn àáfàá wọn lè fẹ́ dán wò sọ̀rọ̀ mi yé yín ṣùgbọ́n nínú tí mẹ́lẹ̀ yìí ní tó fẹ́ jẹ́ kí èmi ó sọ̀rọ̀ sí gbólóhùn yìí ni a ti pe àwọn tọ́rọ̀ kàn tọ́rọ̀ tọ́ sí tó jẹ́ pé tó bá sọ a single word ilẹ̀ omi ọba tó ní wá kò jẹ́ kárí gbogbo wọn pẹ́ eré là á pè tẹ́lẹ̀ àwọn àgbàlagbà wọn ní à ń pọ̀ rẹ̀ lọ́wọ́ ẹ̀ ń láàárọ̀ nú <clears throat> ṣùgbọ́n nínú tí mẹ́lẹ̀ yìí èmi kàn wá sọ ni babaláwo kì í jà babaláwo kì í bínú oníṣẹ̀ṣe kì í fa wàhálà oníṣẹ̀ṣe kì í pààyàn oníṣẹ̀ṣe kì í ba tèèyàn jẹ́ oníṣẹ̀ṣe kì í lérí ẹni gbígbà táwọn débẹ̀ wọ́n ní ọlọ́run ò fáwọn láàyè òjò ń rọ̀ lára abi tẹ́ẹ̀tì mọ̀ wípé adániwáyé ó jù wọ́n lọ rèé èé ṣe tọ́lọ́run ò fún yín láàyè ẹ ní ń tẹ́ ẹ lè pè sójò tí ń rọ̀ lọ́wọ́ kó dákẹ́ kẹ́ ẹ dẹ̀ odò yẹn lọ́jọ́ náà ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé gbogbo ohun tí wọ́n ń pè ní ìbàjẹ́ láyé tí wọ́n ń pè ní pé ká bà tèèyàn jẹ́ ká bà ayé èèyàn jẹ́ ọwọ́ àfa lọ́wọ́ wọn kéèyàn bọ́ síta ní gbangba gbangba kó máa ní òun ó sọ odò di ẹ̀rẹ́ wọ́n ti gbàgbé pé aláre kọjá lè kọjá lódò yẹn kó mumi yẹn ṣẹ́gun tó bá ti mumi yẹn kó máa kú àrè kọjá lásán ó lè kọjá nínú odò kó sì mumi un tó bá ti mú ṣẹ́gun kó máa pa nìyẹn ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yìn wá ṣe sùúrù ẹ̀ ní farabalẹ̀ pé tá a gan nìkà tí kì í bá ṣe ẹni tí eré ẹ̀ eré rẹ̀ tó kù díẹ̀ káàtó fún lọ́pọlọ kéèyàn lóun ó sọ odò di ẹ̀rẹ́ omi kó lóun ó ba òun ó kó oògùn sínú omi òun ó kà sí sínú omi ẹranko ẹranko a máa kọjá lódò tí ó mumi mi ẹranko ẹranko tó bá kọjá lódò yẹn tó bá mu yẹn tó bá kú <laughs> ẹjọ́ kí ni ká ti pè yẹn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n o ibi ẹ fojú sí ọ̀nà òní gbàbẹ̀ o erin mojú erin òní bábẹ̀ lọ o erin mojú erin òní bábẹ̀ lọ o èèwọ̀ tí mo kàn fẹ́ sọ ni wípé kì ṣe tọrọ ti tẹnu kì ṣe títí pé ń pariwo torí pé gbogbo ariwo ní social media irọ́ ní jẹ́bẹ̀ gbogbo ariwo ní social media ẹni tí ò tó nǹkan òun náà ní popularity èmi ò tiẹ̀ rá àfààyàn rí yan wọn ti ń fà àfààyàn náà ṣẹ̀fẹ̀ dìde lẹ́yìn bọ̀ ó dáwọ́ pé àwọn náà dìde bọ̀ ni wọ́n ṣẹ̀fẹ̀ ló wọ́n wá bọ́ sódò wọ́n wà lérí mú mi àwọn ó padà wá àwọn ó wàá sọ odò ìdè rẹ <laughs> mo rò pé most yóò ti wo fídíò yẹn bá mi pín ètò yẹn jọ ọ̀pọ̀ yóò ti rí fídíò yẹn ẹ̀yin tẹ́ bá tí rí bẹ lórí program ń bẹ lórí péjì mi ń bì báyìí kẹ́ ẹ lọ wò ó ṣùgbọ́n tí mo fẹ́ fààyàn bẹ̀ ọ̀rọ̀ méjì mo fẹ́ fi jẹ́ kí ó yé ẹ̀yin èèyàn pọ́ìntì méjì ni mo rí bẹ̀ pé tọ́rọ̀ bá dọ̀rọ̀ ẹ̀sìn ojú lásán làwọn fi ń wò tẹ́lẹ̀ kò sí fojú lásán wò mọ́ káwọn bẹ̀rẹ̀ sí ní bà tiwọn jẹ́ ẹ bá bẹ tẹ láìka lọ káwọn bẹ̀rẹ̀ sí ní pa wọ́n káwọn bẹ̀rẹ̀ sí ní fún aládàáwò kí ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní mọ́ pa wọ́n mùsùlùmí ìlọrin àfa ìlọrin tẹ́ ẹ bá pa oníṣẹ̀ṣe ẹyọ kan tilétilé yín ẹ̀rùn tẹ́ ẹ bá pa oníṣẹ̀ṣe ẹyọ kan ẹyọ kan kẹgbẹ́ wọ́n pa oníṣẹ̀ṣe kan débi pé kò ní í ṣẹlẹ̀ ṣùgbọ́n tí mo fẹ́ ká mọ̀ ni pé tí mo fẹ́ ká mọ̀ ni pé ẹ̀yin èèyàn wa tá gẹ́gẹ́ nìkan ta gangan ní kaba yìí ta gangan lẹni bí kéèyàn ní odò abẹ́wẹ̀ pé odò tí wọ́n wà yẹn a lot of people ló lè máa mú yes alárèkọjá tó gbẹ bá ń gbẹ ó lè wọbẹ̀ kó mú téèyàn náà bá débẹ̀ káyé ẹ̀ ò bàjẹ́ àbí <laughs> ẹ̀rí mùsùlùmí àní ó ti pẹ́ tí mo ti sọ tó ti yẹ kẹ́ ẹ mọ̀ wípé àwọn tí wọ́n ń practice Islam ẹranko ni wọ́n ẹranko ni wọ́n kò sí àwòkọ́ṣe ní ara wọn kí lẹ́gbẹ́ bọ̀ kí lẹ́gbẹ́ bọ̀ èèyàn lọ sódò èèyàn lodò ẹ tún wá wo gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ wọn obìnrin ni wọn èèyàn rò pé nínú fídíò yẹn tí wọ́n ṣe yẹn kò sọ́kùnrin bẹ́ẹ̀ nínú àwọn obìnrin yẹn ẹ wá lọ dí wọn mọ́ odò ẹ ẹni rẹ kí wọn kú ń bẹ kí náà ń ṣe ń bẹ àwọn yẹn dẹ̀ fọpọlọ ṣe wọn kú bá jà gbogbo bí fídíò tẹ́ ṣe ẹ tún wá padà lọ síbẹ̀ ẹlẹ́ẹ̀fẹ́ sọ odò yìí di ẹ̀rẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ sọ odò yìí di ntí èèyàn ò débẹ̀ tágbà kó mọ bá ntẹ́ èèyàn ò débẹ̀ tí ó mọ kú adẹ̀lá níjọba ẹ́ aláàní olórí nínú ìlú èèyàn gangan lásán ìdókòkò mọ́ ọmọnìyàn ni. Eh? ẹjá gbàgbé pé a fẹ́ re odò a fẹ́ ṣègbà a fẹ́ ṣàwo a fẹ́ re odò wọ́n ní ọlọ́run tó dá múnimúni ló dá túnitúni mo kí mo fẹ́ kó yé yín ni pé babaláwo kì í pààyàn táwọn bá re odò àwa sì pẹ̀rọ̀ sódò olùrẹ̀rí ẹ̀rọ lódò ẹ̀rọ lódò ẹlẹ́ ẹ̀bá kó Kùránì ṣùgbọ́n jò ń rọ̀ tá làgbà ẹ <laughs> get ẹ̀ because èyí táwọn ń sọ yẹn èmi ẹnu ẹ bá mi pín ọ̀rọ̀ yẹn jọ èmi ń rí bíi pé èèyàn ń lẹ́nu ẹ má fẹ́ ṣiṣẹ́ ẹ pa kámẹ́rà tán bá bí ìyàlá ìyá yín dáa tẹmọ̀ pé ẹ ní àṣírí tẹmọ̀ pé àṣírí bẹ́ẹ̀ náà lùkùnrin àti tó dájú tí wọ́n fi ń pààyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe lò ó gẹ́gẹ́ báwọn bàbá tàyín náà yín ṣe lò ó tẹ́ ẹ sọ pé èyí tó kù ẹ̀yìn tòní tẹ́ ẹ lẹ́ẹ̀dánù kò nídìí ẹ tẹ kámẹ́rà ẹ má mú fóònù lọ́bẹ̀ẹ́ ẹ fàárọ̀ ojúmọ́ mọ́ àbóòrù ẹ lọ dà á bẹ̀ ẹ lọ da ń tẹ́ ẹ fẹ́ dà sódò yẹn ẹ dà sínú odò yẹn pẹ̀lú àṣẹ Elédùmarè pẹ̀lú tí ń jẹ́ ìṣẹ̀ṣe láyé pẹ̀lú àṣẹ ọdẹ́dà pẹ̀lú àṣẹ Olódùmarè àṣẹ tí ń bẹ nínú afẹ́fẹ́ tí ń bẹ nínú omi tí ń bẹ nínú omi pàápàá <laughs> mo fi ọba tó ní ẹ̀mí mi búra kò lè ṣiṣẹ́ ṣùgbọ́n ṣe rí ǹjẹ́ mi ní ó yàtọ̀ sí ti wọ́n ní ẹni tí wọ́n gbàgbọ́ ó yàtọ̀ sí ní tèmi gbàgbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn sì rèé èmi ò rò pé kó tó bẹ́ẹ̀ mùsùlùmí ṣe ń mu christian bẹ nínú ayé o àwọn onígbàgbọ́ mẹ́mbẹ́ wọn ò ní wàhálà o àwọn onígbàgbọ́ àwọn christian bẹ nínú ayé kò sí wàhálà ẹ̀rí kọ́ ní ìṣẹ̀ṣẹ̀ báyọ̀ jàrí ṣùgbọ́n ọ̀rọ̀ eléyìí nípasẹ̀ ìlú Ìlọrin nípasẹ̀ ìlú Ìlọrin pẹ̀lú tí ń bẹ́lẹ̀ àlàó fòkù ọ̀lẹ̀ hàn ẹ̀bẹ̀ ni mo kàn mẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín ní oníṣẹ̀ṣe pátá gbogbo tí bá ń jẹ ń bẹ tí ń jẹ dúkù ìjà wàhálà láàrin ara wa láàrin ara wa ẹ jẹ́ paná ẹ̀ báyìí ẹ wá já dìde síra wa ẹ jẹ́ ká paná ẹ̀ báyìí gbogbo tí ń jẹ oníṣẹ̀ṣe pátápátá pátápátá nílẹ̀ yìí ẹ ẹ jẹ́ ká gbogbo tí wọ́n lè jẹ́ ìjà bẹ̀rẹ̀ látòrí olórí ẹlẹ́mù pàápàá nílùú Ìlọrin ẹ paná ẹ̀ ẹ jẹ́ kó lodò ẹjọ́ lọ mú mi kí àáfà ó sì bóde kó sì mọ sọ pé òun ó rẹ odò béèyàn bá dódò yóò kú béèyàn bá dódò yóò tiẹ̀ ó bàjẹ́ béèyàn bá dódò ejò ó san ẹ gbọ́ béèyàn bá dé odò kí ejò ó san káyọ̀ sọ pé kẹ́ sọ pé em practice Islam kẹ́ ẹ wá ní kẹ́ ẹ mọ sọ fún wa wípé of peace Islam is religion of peace ṣé bẹ́ẹ̀ náà ló sì rí ẹ̀yin jẹ́ ẹ̀ lè torí pé èèyàn ò ṣe Islam tẹ́ pa á tẹ́lẹ̀ torí pé èèyàn ń ṣe tiẹ̀ tẹ́ẹ̀dì lọ́wọ́ torí pé kò bá ṣe tiyín kéjò sún ọmọ ènìyàn ẹ̀mí tẹ̀ lè dá ẹ̀mí tẹ̀ lè dá báyọ̀ ńlé <coughs> ojú òní tiyín tí babaláwo bá yẹ kí babaláwo ló bá síta tó sọrú yìí ẹ mọ pariwo ẹ dà wọn láàmú ẹ wá bọ́ ta ẹ aráṣọ tá àfààyàn náà wọ̀ mo fi olódùmarè búra àfààyàn ò ní lárí àfààyàn ò ní lárí torí pé èèyàn ò lè máa ṣèkà kó ní lárí èyí ò lè máa ṣèkà kó dán oògùn kan ò lè wà lọ́wọ́ èèyàn kẹ́ ẹ pé ń kú di kùndí kan ò lè wà lọ́wọ́ èèyàn kẹ́ ẹ ní kó láṣọ rẹ aṣọ ẹrí ẹ aṣọ tó wọ̀ lọ tó ti kóbó. kí ló dé kẹfẹ kẹ odò kẹfẹ sọ pé ẹ sọ odò di ẹrẹ ẹ ti mọ̀ pé ẹranko dábà dábà kí lọ́nà sọ nípa kí ni àlùkò lọ́nà sọ nípa bẹ̀ nípa dábà dábà lè fò kalẹ̀ nísìnyí tí ó tẹnu bomi ẹ̀ dẹ̀ pa torí pé ẹ fẹ́ jìjẹ ẹ̀sìn tí yín máa bàjẹ́ ni o ẹ má tara yín o èmi ò kí ń bá yẹn fa wàhálà ẹ̀sìn kò kàn mí ṣùgbọ́n láti máa dúnkokò mọ́ ẹ̀mí èèyàn láti máa ní ejò sàn yẹn kan omi ò gbèrè kan ọkọ̀ òpẹ́ nìkan pé tẹ́ ẹ bá sa àṣírí tẹ́ ẹ bá sa ẹ̀ ní soríire tẹ́ ẹ bá sa gbogbo yín tẹ́ ẹ bá pátápátá ẹ̀ ní jèrè ọmọ tẹ́ ẹ bí tẹ́ ẹ bá padà lọ síbi odò yẹn tẹ́ ẹ̀ bá padà lọ síbi odò kẹ́ ẹ lọ fi ẹ̀rẹ́ kẹ́ ẹ lọ fi nǹkan ẹ̀rẹ́ sínú odò yẹn gbogbo ọmọ tẹ́ ẹ bí ẹni jèrè wọn kí ló dé kí la gbé lọ kí la gbé bọ̀ ẹ wá wọ àwọn tí wọ́n bá fà á àwọn obìnrin àwọn obìnrin báwo ni Islam ṣe wá wúyàn èmi ò ní Islam ò dáa o sọ̀rọ̀ mi èyí ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí ẹ gbé ọ̀rọ̀ yìí lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ torí mi ò lérò pé bóyá ẹ̀pìn Ìlọrin ẹ̀pìn mẹ́mẹ́kà ni ẹ̀yàn máa lè tẹ̀ lórí irun ṣé ẹ̀pìn Ìlọrin mẹ́mẹ́kà ni ilẹ̀ Yorùbá ní Ìlọrin whether you like it or not ẹ̀yin lẹ́dẹ̀ wá fẹ́ sáàtì ogun báyìí torí oníṣẹ̀ṣe kì í jà ẹ̀yin santẹ́ fẹ́ sàsódùn gbogbo ẹ̀yin tẹ́ bá lọ bẹ̀ mú promise yín ẹ̀ fi sí kùsùn ìfàjẹ́ ẹ lọ sá torí pé ọba tó nílé ayé ẹ ó ti ṣètò ayé ó dá oníkálukú nínú ẹ̀sìn tí ó sìn tí ó fi pàdé ọlọ́run ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́yìn olólùfẹ́ wọn mọ̀ ni pé ó lẹ̀ rí tí ń bọ̀ yẹn o ó lẹ̀ rí tí wọ́n ń ṣe yìí o tó bá jẹ́ pé lóòótọ́ gan-an èrè fúlàmù ó gbèjà rẹ̀ kí ló dé tẹ̀ jó kí ló dé tẹ̀ jẹ́ kọ́lọ́hún ó gbèjà rẹ̀ lọ́dọ̀ ẹlẹ́bọ ẹ wá lẹ lọ sódò ẹ ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ kí ẹ jẹ́ kí n wo fídíò yẹn o òjò òjò fún yín láàyè ó yẹ kẹ́ ẹ lè pe nǹkan sójò náà kójò fún yín ní ààyè tiyín kẹ́ ẹ lè kẹ́ ẹ lè sa nǹkan sódò yẹn ni ẹ bá mi pín ọ̀rọ̀ yẹn jọ. ẹ wò dẹ̀ ẹ wò bá fa yẹn ṣe ẹ wá sọ́run wọn ẹ wá sọ́run rẹ̀ ẹ rí ẹ rí ẹ wá sọ́ ẹni pé gbogbo òdìdẹ́ gbogbo abíyá gbogbo ara rẹ̀ lẹ́wọ̀n yẹn. èyí tí àwa ṣe ní àyín lọ́sẹ̀ yìí ní ọ̀dọ́ ibẹ̀ ni bàbá mi àgbà lókùtà gíní wà báyìí. àwọn èèyàn ọlọ́sùn láti wá bọ̀ ilé ìmọ̀jà lánàá. níbi tí àwọn èèyàn ọlọ́sùn kan ti wá bọ̀ ọ́ ìṣe àti àṣà wa lọ. ṣé o sí nínú ìṣe àti àṣà tiwa nílọrin. àpẹẹrẹ ẹ̀sìn sọ́hàn lára ilé yìí. ẹ ẹ bó ṣe rí. ìlọrin ẹ̀bọ yẹpẹ ìlọrin ẹ̀bọ ìwé ẹ̀bọ iná. ìlọrin ẹ̀bọ òhùn àwa kì í bọ òkúta. ìlọrin ìlú ìsìlámù nìlọrin ṣìkẹ́ fún gbogbo yín ẹlẹ́ni gbọ́ ẹ̀ní gbà ẹlẹ́bi ká ẹ tinú yín níbi tá a bá dé ní ìsín kò ṣe fẹnu ṣe mọ́ kò ṣe fẹnu ṣe mọ́ gbogbo àfa gbogbo àfa kò ṣe fẹnu ṣe mọ́ kò ṣe fẹnu ṣe mọ́ ẹnu la ṣe láti jọ yìí ẹnu la ṣe láti jọ yìí lẹ́nu àfa lẹ́nu wọn káwọn yìí lẹ́nu wọn káwọn yìí kálukú lọ túkú sí bàbá rẹ̀ tẹ́ ẹ̀ bá tú àṣírí tẹ́ ẹ̀ bá tú àṣírí síta ńlọrin kẹ́ ẹ fi bẹ̀rẹ̀ sí ní pa oníṣẹ̀ṣe ẹ̀ ní kúure ẹ̀ ní lábọ̀ ẹ gbọ́ ìlọrin ẹ má fi mọ́ ńlọrin nìkan o gbogbo gbogbo ẹ kódà àtìbàdàn ẹ bẹ̀rẹ̀ sí ní pa oníṣẹ̀ṣe ẹ bẹ̀rẹ̀ tẹ́ ẹ̀ bá tú àṣírí kẹ́ ẹ kó àṣírí síta kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní sá láti bí odò yẹn gbogbo odò tí mẹ́lọrin tí wọ́n bọ pátá gbogbo odò tó mẹ́lọrin ẹ lọ rẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹ lọ rẹ́kẹ̀ẹ́rọ àìròyìn ẹ̀sùnkún ọmọ o. bàbá rẹ jáde. gbogbo tó yẹ bá lè sà. gbogbo tó yẹ bá lè sà. báyìí àwọn kèfèrí fi lè bàjẹ́ tó fi mọ̀ pẹ́lú mímọ́ ní lọ́rin. òun ló kú báyìí. gbogbo wọn ti síbi sí lọ. gbogbo wọn ti síbi sí lọ. ẹ wá sọrùn ẹ wá sọrùn àfa. ó ti kóbó páàgùn lélẹ́yìn ṣe. àwọn ti sọ bẹ́ẹ̀ kọ́. wọ́n sì ní bẹ́ẹ̀ kọ́. ẹnu la fi ṣe tẹ́lẹ̀. ẹnu la fi ṣe tẹ́lẹ̀. ẹja gbé kúrò lẹ́nu lásán. ẹja gbé kúrò lẹ́nu lásán. ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé alukurani gẹ́gẹ́ ni lórí. ẹ pa wá. nígbà tí olóòsàn bá sọ pé ẹ̀yin àlùfáà. wọ́n jọ wà lẹ́nu ẹ̀ náà. àwọn lọ́sàn yìí. lọ́sàn yìí. àníyàn pé ká wá sọ odò yìí di ẹ̀rẹ́ ni. ẹ ti gbọ́. àníyàn ká wá sọ odò yìí di ẹ̀rẹ́ ni fún gbogbo wọn. àníyàn ká wá sọ odò di ẹ̀rẹ́ mo rò pé èèyàn mọ̀ túmọ̀ ńlẹ̀ yorùbá ṣe mọ̀ túmọ̀ àníyàn tá a fà bá lọ sódò ká sọ odò di hábà ẹ gbádùn mi dáadáa ẹ bá mi pín ọ̀rọ̀ yẹn jọ kí wọ́n lè gbọ́ lọ́hùn-ún Ìlọrin àwọn oníṣẹ̀ṣe Ìlọrin nìkan kọ́ lè fẹ́ bá jà o ẹ gbogbo oníṣẹ̀ṣe pátápátá pátápátá káàkiri ilẹ̀ Yorùbá lẹ́fẹ́ bájà tọ́rọ̀ bá sì ti dìbà ń <laughs> bóyá tá a bá fà díẹ̀ bóyá ìjọba ó pè kálukú wa yes ó yẹ yín àníyàn káwọn wá sọ odò di ẹ̀rẹ́ tán bá rẹ odò tán bá rẹ odò jọ fún mi ní kinní ẹ̀ tán bá rẹ odò ẹ ẹ ohun tí wọ́n ṣe ẹ mọ tí wọ́n ṣe kó ti tàkó tó débi o ẹ mọ tí wọn ṣẹlẹ̀ àníyàn káwá rẹ odò ńlá bá wá àyín lẹ́nu àfa ẹrí ẹwù ẹwọsọ tó wọ ẹ bó ṣe rí ẹ̀yin náà wapá <laughs> Ọlọ́run gbọkàn lè dá àfààfà yìí gbogbo mi tó bá wà <laughs> àníyàn káwá sọ odò di ẹrẹ làáfà yìí bá wá àníyàn káwọn sọ odò kan sọ odò ìdí ẹ̀rẹ́ ńlá wọn bá wá ẹjá mọ́ gbọ́lọ ẹ bá mi pín ọ̀rọ̀ ẹ bá mi pín. àmọ́ òjò tá a wà lẹ́nu ẹ̀ yìí. ẹ jẹ́ ká gbọ́ ẹ wọ́n sì ní bẹ́ẹ̀ kọ́. ẹnu la fi ṣe tẹ́lẹ̀. ẹnu la fi ṣe tẹ́lẹ̀. ẹja gbé kúrò lẹ́nu lásán. ẹja gbé kúrò lẹ́nu lásán. ẹjẹ́ kí wọ́n mọ̀ pé àlùkùránì gẹ́gẹ́ ni gẹ́gẹ́ ni lórí. nígbà tó ló sábà ní ẹ̀yà àfáà nígbà tí olóòsàn bá ń sọ pé ẹ̀yin àlùfáà. àwọn jọ wà lẹ́nu ẹnu. àwọn jọ wà lẹ́nu ẹnu. bọ́ọ̀ ni ti wá mọ̀ pé alukurani ju táwọn gbé lọ́wọ́. bọ́ọ̀ ni ti wá mọ̀ pé alukurani ju táwọn gbé lọ́wọ́ lọ. alukurani ju òòṣà lọ. alukurani ju eégún lọ. alukurani ju eégún lọ. alukurani ju ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe lọ. àníyàn tá a bá wáyé. àníyàn tí bàbá mi àgbà bá tún wá bẹ̀ láti wá bọ̀ àmọ́ òjò táwọn ọdún ẹ̀ yìí kò gbà fún wọn bẹ́ẹ̀. ṣùgbọ́n ṣùgbọ́n òjò ṣùgbọ́n òjò gbà fáwọn báwọn láwọn kó tíra jáde ah, kí ló dé ah, báwọn láwọn kó tíra jáde tíra ọ bàjẹ́ àwọn fẹ́ wá so odò di ẹ̀rẹ́ kó mọ̀ wúlò mọ́ nítorí pé ẹ̀ ń ṣe Islam ẹ̀ sọ odò di ẹ̀rẹ́ ńlẹ̀ Yorùbá tíra jáde. bàbá kọ tíra jáde. lọ́wọ́lẹ̀ bá tíra jẹ́. lọ́wọ́lẹ̀ bá mi. torí jọ́ mi. kámẹ́jẹ kó bàá lórí bá ẹsẹ̀ yógún rẹ̀ ta ló ń bá yín jagun ayé yín ṣe bàjẹ́ báyìí àáfàá yìí àbí kí wọ́n pè ọ́ olókùúta àbí kí wọ́n so rẹ ẹwà fáwọn ta ni ń bá yín jagun ta ni ta ló ń tàn tí ń bá yín jagun ta ló ń bá yín jagun àwọn ẹsẹ̀ bẹ̀rẹ̀ ogun rẹ̀ àbí ẹ ṣe ya amúnibú ni ẹran bí yẹ báyìí ẹ ẹ ṣe ya amúni ẹ ya olórí burúkú báyìí ta ló ń bá yín àwọn àwítà ìwí wọn ni wọn ń bú ẹlẹ́sìn kan ṣé èyí tí wọ́n ń sọ ìsọ̀rọ̀ nílà káyìí ní jáde lẹ́nu àfáà yìí ẹ̀yin àfáà sì rèé ẹ̀yin tó rí yín tún pé orí yín ò ní pé lọ bí pé kẹ́ ẹ bá wí kẹ́ kọ́ṣẹ̀ orí yóò ní pé ẹ̀yin aṣíwájú wọ̀nyí orí yóò ní pé lọ bí pé kẹ́ ẹ bá àfáà rárá ìwí kẹ́ kọ́ṣẹ̀ pé ní tó ń ṣe ìyá àrán èyí tó ń ṣe yìí àrùn ẹgbọ́n tí wèrè yìí sọ kò ní dá fún gbogbo ibi tó bá wà. lóyún bá ẹsẹ̀ bẹ̀rẹ̀ yóò gún èmi. nígbà bàbá tí wọ́n fi jọ́ fi jọ́wọ́ fi jagun sí tọ́lọ́hún. etí àwọn tó dé àwọn fún àfi jagun sí tọ́lọ́hún. wọ́n kó dànù. wọ́n kó dànù wọ́n sì kọ́ lọ. wọ́n sì sún náà. níta bàbá àwọn fi ń jagun ń bẹ lọ́wọ́ àwọn àwọn òkú dànù wọn àwọn bàbá àwọn òkú lọ àwọn náà sún ná àwọn ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ pàrọ̀ àbí <laughs> ẹ̀mí yóò fẹ́ bọ́. bí àwọn bàbá àwọn ti ṣe ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀ máa dé ọ̀rọ̀ yẹn o bí àwọn bàbá àwọn ti ṣe làwọn fẹ́ ṣe àwọn fẹ́ sọ òdòdí rẹ kó má wúlò mọ́ ẹ ń bá ti débẹ̀ kó mú kó kú kéjò san ṣé n ti bẹ́ẹ̀ náà lùkúrà náà nù ṣé n tẹ́ ń pè ní peace of Islam nìyẹn ẹ má wọrí. ṣé ìjà kẹ́ẹ̀ kalẹ̀ sálápá èyí tó ké kalẹ̀ síta mọ́ èyí tó ké sọ́jà àgọ́ òun náà làwọn náà kó dání káwọn náà ké síyà yìí káṣọ òdòdó ẹ̀dí ẹ̀rẹ́ gbogbo ọlọ́sùn àbọ̀lọ́sùn àbọ̀lọ́sùn àti tó bá tó padà wáyà yìí ẹgbẹ́ àwọn ọlọ́sẹ̀ kankan yà yìí tí ò jẹ́ tọ́lọ́hùn wọ́n bẹ̀rẹ̀ sí ní. ayé wọn bẹ̀rẹ̀ sí ní wúlé bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. ejò bẹ̀rẹ̀ sí sanwó jẹ. kí ejò kó bẹ̀rẹ̀ sí ní sanwó jẹ. nígbà tí kò ní kó máa bọ́ sẹ́nu tirẹ́là. nígbà tí kò ní àyíkó máa bọ́ sẹ́nu tirẹ́là. tirẹ́là ọmọ àpamọ́. tirẹ́là ọmọ àpamọ́. bàbá ti dà bẹ́ẹ̀. bàbá ti dà bẹ́ẹ̀. àárọ̀ rọ̀ kálukú. ẹ̀yin àlùfáà. ẹ̀yin àlùfáà. èyí tó pẹ̀lú yọ̀ǹda ọlọ́run nígbà tó jọba di wa lọ́wọ́ à ń padà bọ̀ wáyà yìí abẹ́ sọ̀dọ̀ ìdí ẹ̀rẹ́ fún gbogbo ọlọ́sùn àti gbogbo oníṣẹ̀ṣẹ̀ tó bá wá yìí kíkà ló kó máa rí àgbákò tí àfa àgbà lókùtà gidi kò ní dáa fún ọ. Hmm. àfa àgbà lókùtà gidi tó o bá wáàyè kó o padà lọ sí odò yẹn nílọrin kó o lọ sọ di ẹ̀rẹ́ gbogbo ọmọ tó o bí òní jèrè wọn. <laughs> bí bẹ́ẹ̀ kọ́ yẹn bá tẹ odò yìí parẹ́ ni ẹ mọ̀ tara yín o kò sí nǹkan kan tẹ́ ṣe ẹ wo nǹkan lẹ́nu àfa ẹ wo nǹkan ẹ wo bó ṣe rí àwọn fẹ́ sọ odò di ẹ̀rẹ́ ẹ àwọn fẹ́ sọ odò di ẹ̀rẹ́ káwọn èèyàn máa kú tó bá ti débẹ̀ tó bá ti mú ká lọ kú dànù ṣó yẹ kó rí bẹ́ẹ̀ inú Islam lélẹ̀ náà sì wà ẹ̀yin tẹ̀ẹ̀dẹ̀ lọ́pọlọ tẹ̀ wá ń bẹ̀ rí fídíò yẹn yes this is good this is kini ẹ mẹ́fà wèrè lọ́yàn o ẹ mọ́ dandan kú dánwó o <laughs> ha ha ha ha ha. mẹ́ga ìjà ń bọ̀. tó kù ní pé ìjà èdè ìtàn bàbá àwọn ṣe kalẹ̀ ẹgbọ́n lẹ́nu àpò èrè kini yìí kí ni kí ni tọrọ kí ni láárí jẹ́ eléyìí ẹ́ tọ́rọ̀ bá tiẹ̀ wá dọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ àjọ fàmúra wa lọ́wọ́ ṣé n tó ní ká lọ bọ odò jẹ́ ní pé ká lọ rẹ odò níbo ló wà nínú Islam níbo ló wà nínú Quran ibo ni ntàfà yìí practice yìí wà nínú Quran ẹ̀yin mùsùlùmí ibo ló wà nínú Quran pé ókè àwọn ṣe kínní ẹ wá lọ tẹ́bá wá wítà ìwọ̀n làwọn oníṣẹ̀ṣe lológun àwọn oníṣẹ̀ṣe lápàyàn àwọn oníṣẹ̀ṣe nípa tèèyàn jẹ́ ẹ̀rọ mi tẹ́lẹ̀ kan lọ fẹ́ mọ̀jẹ̀ kan flag wa ẹ níbo ló wà ní níbo ló wà níbo ló wà ẹ mú jáde pé ẹ ń rẹ odò ṣé lára ìjẹ lára ogun ẹ̀sìn náà ló wà wọ́n ní níta bàbá àwọn ké kalẹ̀ fáwọn bẹ lọ́wọ́ àwọn àwọn ní àwọn àǹfààní sóògùn burúkú ẹni rọ aláwọn àǹfààní pààyàn ẹni rọ aláwọn àǹfààní bàtẹ èèyàn jẹ ẹni rọ ṣé bá àǹfààní ó tún wá lọ síbẹ̀ èmi kà á pé kò lóògùn ṣùgbọ́n ibi tí mo fẹ́ fàyọ́ mẹ́ mo fẹ́ kó yé yín wípé àwọn náà fẹ́ wá popularity ni ṣùgbọ́n kókó pé téèyàn bá fẹ́ ṣe nǹkan tó jẹ́ pé míì ni ẹ̀pọ̀ fẹ́ ṣe kò nídìí kẹ́ ẹ tẹ kámẹ́rà àfà kò nídìí kẹ́ ẹ tẹ kámẹ́rà ẹ lọ síbẹ̀ ẹ lọ ṣe tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ ẹ rẹ odò yẹn mo fi Olódùmarè búra àwọn ọlọ́sùn ó tó wá bẹ̀ <laughs> ẹ gbọ́ bẹ́ẹ̀ bá tún ṣe kó mẹ́ ẹ ń jọ tẹ́ bá rẹ odò yẹn ẹ wá fi léde pé a ti rẹ́ o tẹ́ ẹ bá bíyà yín dá ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ lọ́bẹ̀ o mo fi olódùmarè búra á lọ́bẹ̀ <laughs> dèdèrè ni yín dèdèrè ni yín ẹ̀gbọ́n ẹ̀gbọ́n kẹ̀kẹ́ orí orí yín ti dàrú. tá a bá ti padà wáyà yìí nígbà míì nígbà míì àwọn bá sọdọ̀ ìdí ẹ̀ àwọn bá sọdọ̀ ìdí ẹ̀ rẹ ni. ojú ìdí ọ̀gbà fún fún wa lónìí. ẹ gbọ́rọ̀ lẹ́nu òpònú òjò ò fáwọn lónìí òjò ni ò fún àwọn lónìí ẹgbọ́ ọ̀rọ̀ ẹgbọ́ ọ̀rọ̀ lókùúta gidi àbí kí wọ́n pè ọ́ ẹ́ tó o bá ṣàṣà sí yẹn kó o bẹ̀rẹ̀ sí ní ṣàṣì gbogbo àwọn oníṣẹ̀ṣe tí ń bẹ ń lọrin àtàwọn tó kù ta wà nílẹ̀ Yorùbá ò ní jèrè ọmọ ẹ òjò bàbá wọn kí ló tó o sa nǹkan sódò àṣírí tẹ fẹ́ lọ pé à ń jáde lódò yìí o a fẹ́ lọ ṣe nǹkan lódò yìí wáyé tó o sa nǹkan sódò pé kó òjò yìí ìwọ òjò ó yá dákẹ́ alẹ́ ní nǹkan kan alẹ́ ní nǹkan kan kò sí nǹkan kan lọ́wọ́ yẹn ẹ̀kan pariwo wèrè ni ìbáṣepọ̀ rí yín ò dàrú ẹ má gbogbo àwọn tó dúró lẹ́yìn wọn wọ́n kàn dúró bí ẹrú ńlé wọ́n ti fi Islam wọ́n ti fi kó wọn lẹ́rú tán wọ́n dúró wọ́n gbósùn kọ́ ọ̀ràn sórí bí ẹni tó fẹ́ rugi jáde nínú igbó ẹ wọ́n dúró wọ́n kàn dúró wọ́n kàn kó àwọn bàbá àwọn sọ̀rọ̀ dẹ̀dẹ̀rẹ̀ kan jáná sí i <laughs> ẹ yá gbọ́ díẹ̀. gbogbo ẹ̀ka ẹ má sùn ẹ má wọ owó nìkan mọ́. gbogbo ẹ̀yin bàbá yín bá lásìrí. gbogbo ẹ̀yin bàbá yín bá lásìrí. ẹ kó jáde. ẹ gbọ́ àsìkò tá a bẹ jẹ kan wọn nílọrin lọ́wọ́ yìí. wọ́n mọ̀ pé àkùránì ju gbogbo nǹkan lọ. kì í ṣe ìlú ẹ̀lẹ́wọ̀. kì ìlú náà ni ìlú alúkúra ní. ìlú alúkúra ní. ìjọba mẹ́sàn-án ọ̀sùn ẹgbà lùlù lọ. ìlú Ìlọrin. àwọn àwọn fẹ́ dán nǹkan wò ńlọrin gbogbo ẹ ń bá dín in lọ́wọ́ pé ẹ má dán nǹkan wò tọ̀hún ò ní kú rí <laughs> ajá ń lérí ẹkùn lérí ajá tó bá wọlé ẹkùn ọ̀fẹ́ jẹ̀wẹ̀ babaláwo kì í lérí ifá ní orí àlénú ni kẹ́ni mọ́ lé kẹ́ni mọ́ mọ́ létòde bí bàbá kòkó tí í ṣe gbẹ́nàgbẹ́nà ẹyẹ oko ẹ èèwọ̀ òrìṣà ńjọ́ ọ̀gbìn bá fẹnu kan yọ̀ ọjọ́ náà nírọ̀rùn alákejì ìjọ́ ọ̀gbìn bá fẹnu kan yọ̀ ọjọ́ náà nírọ̀rùn yóò gbọ́jọ́ ku tá a bá bí aláya yín dáa tá a bá mi pín ètò yẹn jọ àáfà lókùtà gidi àbí wetin dey call your name tá a bá jẹ́ pé bàbá ńlá bàbá yín ló bí yín tẹ̀ ẹ̀ láṣìírí ẹ lọ sódò yẹn lọ yan tẹ́ ẹ bá ti yan ẹ wá fífi ọ́ síta pé ẹ ti yan o kò ní ọjọ́ náà làwọn oníṣẹ̀ṣe òde bẹ̀ ọjọ́ náà mo fi ọba tó ní mi búra mo fi olódùmarè búra a máa débẹ̀ a mú mi yẹn báyìí a dẹ̀ tún ṣe tó yẹ ká ṣe mẹ́ tá a bá ti wá kú ikú pa yín <laughs> àwọn wèrè ẹ àwọn ń bọ̀ wá sódò dẹrẹ káwọn tí ó tún wá ń pe àwọn àfáà tó alákatakí sí pé kí wọ́n kó àṣírí jáde tẹ́ ẹ̀ bá kó àṣírí jáde kẹ́ ẹ fi pẹ̀lẹ́ sí nípa gbogbo oníṣẹ̀ṣe nílùú Ìlọrin ẹ̀wọ̀n wàhálà o mo ti mọ̀ pé ibi tọ́rọ̀ yóò padà ẹ̀ǹdì sí rè kì í wá ṣe pàwọn alára yín lẹ́nu ẹ̀yin lẹ sọ àwọn obìnrin bìnrin lẹ́ ń bá fa nǹkan àwọn obìnrin ní lòdò lọ ṣe nǹkan ṣé tẹ́ àwọn dòdò ṣé wọ́n yàgbẹ́ sódò ni ṣé wọ́n bodò jẹ́ ni wọ́n yìí tẹ́ fi wọ́n sílẹ̀ pẹ̀lú ọlọ́run ọba wọn ọlọ́run tó wáá jù yín lọ ẹ wàá rí nǹkan kan ṣe fójò mo sì mọ̀ pé ẹ fòjò kẹ́wọ́ ni ẹ ní nǹkan kan ẹ fi òjò yẹn kẹ́wọ́ ni ẹlẹ́bẹ̀rẹ̀ sí ní pa wọ́n nílọrin ẹ bẹ̀rẹ̀ sí ní pa wọ́n o mo kàn ń rọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá wa mo ṣe fídíò kan síta ní kòpẹ́kòpẹ́ yìí bẹ̀rẹ̀ látòrí bàbá wa àràbà àgbáyé àràbà ifáyẹmí àyìndé ẹlẹ́bùbọn bàbá fásayọ alábí àràbà bàdàn àgbà oyè fálẹ́rì ọ̀dẹ́gbẹ̀mí ọ̀dẹ́gbọ́lá àti gbogbo ẹ̀yin tó kù ẹ̀mí gbàgbé pé àìkọ́wọ̀ lọ́wọ́ ejò ní ṣekú pa wọ́n àwọn wèrè eléyìí àlà ni ó èyí tá a lè ṣe á pariwo sí tí ẹ̀yin bàbá yìí ẹ má ṣe kò kàn mí o ẹgbẹ́ ìgbésẹ̀ abẹ́ ẹnu àní ẹ sọ̀rọ̀ social media ẹ àwọn ìfà gbá wa ṣe yẹ̀yẹ́ àyífà gbá wa ta yín agbárí ládẹ̀ ní ṣùgbọ́n nǹkan kọ̀wé sí i ayé ò rí báwọn náà wá wàhálà káyé lè rí báwọn náà ń fẹ́ ìdààmú torí pé ìdààmú yẹn ń bọ̀ tí ìdààmú bá wá dé káwọn èèyàn lè rí pé ẹ̀yin lẹ pé o ẹ wọ́n ìtẹ̀lé odò odò kẹ́ ẹ òdì odò pé wo odò ó gbọ́dọ̀ rọ̀ ẹ wá aṣọ bí aṣọ ayé gbogbo aṣọ ti kó bọ́mọ yín lọ́rùn tán ẹ níláárí mọ́ ẹ ti ṣe páàgùn páàgùn páàgùn gbogbo ẹ̀dá tó bá ti gùn lé páàgùn wọn èyí níláárí àbá ọlọ́kùnta gidi ò níláárí ò níláárí kankan kankan èmi sọ bẹ́ẹ̀ ẹ bọ́ síta kẹ́ ẹ kó àṣírí tẹ̀ ń béèrè fún lọ́dọ̀ àwọn àfa ẹgbẹ́ yín ẹ kó àṣírí yẹn síta ńlọrin babaláwo lóògùn kan tábà yín sáà. mo fi olódùmarè búra ẹbọ ni ó gbèjà ara rẹ̀ babaláwo ẹ máa dá ẹ máa rú ẹ máa dáfá ẹ máa rúbọ ẹ máa ẹ máa rúbọ máa lọ odò ọmọ yín ni ó lodò tí ó lọ mu tí ó kú ni ó lodò tí ó lọ mu tí ó kú ẹ o gbogbo odò tí gbogbo odò tí ẹ má ro odò yẹn nìkan o tẹ́ ẹ bá ro odò yẹn nìkan ẹ̀ ní kú re o gbogbo odò tí ń bẹ nílọrin pátá ẹ lọ ro kẹ́ ẹ lọ rẹ́ tá a bá débẹ̀ kò ní ṣe kankan ẹ wà mọ̀ pé ọlọ́run lágbára jẹ èèyàn lọ àwọn ọmọ rẹ wá lágbára jẹ èèyàn lọ mo fi olódùmarè búra ẹ̀yin náà tún sọ ẹnu ara yín sọ ẹni òjò fún yín láàyè ta ní rọ̀jò ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ta ní rọ̀ òjò ṣe ní rọ̀jò ọlọ́run rí bẹ́ẹ̀ ti ṣìnà ẹ ti kùnà mùsùlùmí nìkan kọ́ ní bẹ láyé o ẹlẹ́sìn ìbílẹ̀ nìkan kọ́ ní bẹ láyé o christian àwọn onígbàgbọ́ mẹ́mẹ́ o ẹ wá tún wo àgbáyé ẹ̀sìn mẹ́ta kọ́ ní mẹ́mẹ́ o nàìjíríà tá a ti practice three religion ìní wàhálà ti dé yìí o kò wá sí ní tó da nàìjíríà ìrú ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ kò sí ní tó darú ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ o ṣé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá pátá àsìkò rèé láti ṣiṣẹ́ abẹ́nú gbogbo ìtawé eléyìí ń wí tí wọ́n ń wí wọ́n lè ṣe ìntàwá sì ní àlóògùn ẹ̀gbọ́ ṣùgbọ́n gbẹ́kẹ̀lé Olódùmarè ọba tó ní wá ṣùgbọ́n mọ̀ wípé béèyàn bá béèyàn bá ṣe ìṣekúṣe sí ń tọ́lọ̀ ń dá láyé tọ́lọ̀ ò sì dúnú sí onítọ̀hún fẹ̀mí ara ẹ̀ kí onítọ̀hún fẹ̀mí ara ẹ̀ dí nọ́mbà mi náà lẹ́ pè sí zero nine one thirty nine sixteen zero zero two four èyí táwọn àfáà yìí ń ṣe yìí ṣé bó ṣe dá bó ṣe wà nínú Islam rèé tí Islam ó fi wù yẹn ṣe ẹlẹ́fẹ́ rẹ́ odò ẹ́ ẹlẹ́fẹ́ rò odò ẹ lọ rẹ odò bẹ́ẹ̀ yìí kó bá débẹ̀ kó lè kú bẹ́ẹ̀ oníṣẹ̀ṣẹ̀ bá débẹ̀ kán lè kú bẹ́ẹ̀ bá ti rò kò ní dáa fún yín bẹ́ẹ̀ bá ti rò odò yẹn kẹ́ ẹ rẹ odò yẹn àfẹ́ olókùúta gidi àbí ó ti lè kọ́ ni kò ní dáa fún ọ ẹ gbogbo àwọn àṣírí tó tún wá kù tẹ̀yìn àfáàfẹ́ kó bóde ẹ tètè lọ́mọ kó bóde báyìí ibi tẹ́ fẹ́ lò sí iná da àsìkò ti dé tẹ́ jagun ẹ̀sìn àwa ò bá yín jà o tiwa ni pé kẹ́ ẹ jẹ́ àṣẹ tiwa àwọn òpè kélégún mọ́ ṣe é gun àpèkólóró mọ́ sòrò àpèkólóró sàmọ́ ṣe tiẹ̀ àníkẹ́lẹ́sìn òun mọ́sẹ̀sìn ẹ ṣe ti yín ẹ ẹ ṣe ti yín láti wá jáde pé ẹ tó wọ́n bọ odò ń jẹta ẹ lọ bẹ̀ lánàá ẹ lọ fẹ́ àníyàn yín ni kẹ́ ẹ wá rẹ odò ẹ ìṣe sọ̀rọ̀ pẹ̀lú làákàyè ẹ ìṣe ní ẹ ìṣe níbẹ̀rù Elédùmarè lọ́kàn bẹ́ẹ̀ yẹn bá dódò yẹn kéjò san lẹ́nu àfáà burúkú yìí wo bó ṣe rí bí ẹrú ó aṣọ ti kó bọ́mọ́ wa lọ́rùn tán kò sí láàrí kẹ̀kẹ́ fún wọn. ọjọ́ ilé ọjọ́ fún wa lórí ìdílé yìí. gbogbo ẹ̀yà àlùfáà. ẹ má owó nìkan mọ́ gbogbo ẹ̀yin bàbá yín bá lásìrí. gbogbo ẹ̀yin bàbá yín bá lásìrí. ẹ kó jáde. ẹ kó jáde. àsìkò tá a fẹ́ dẹ̀ kan wọn. àsìkò tá a fẹ́ dẹ̀ kan wọn nílẹ̀. kí lẹ fẹ́ dẹ̀. àwọn olórí burúkú àwọn olórí burúkú aláyébàjẹ́ ẹ bá lè pín ètò yẹn jọ kó lè kan lọ́kùnrin agídí àbí kí ni wọ́n pe gidigidi àbí kí ló pe rẹ̀ nísìnyí àáfàá tí ò ní ẹ bá mi pín ètò yìí wọ́n ní ẹ̀yin àáfàá tẹ́ wà ńlọrin ẹ má wá owó nìkan mọ́ wọ́n ní ẹ má wá owó nìkan mọ́ wọ́n ní kẹ́ ẹ kó àṣírí bóde kí lẹ fẹ́ pa ta lẹ fẹ́ pa tó bá yẹ pàwọ́ oníṣẹ̀ṣe la sọ yẹn wọ́n ní kí lẹ ti ká ti wí olóògùn ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n oníkìíní kan ni wọ́n àwọn ìfa wàhálà o ọba tó ní mí gbọ́ ṣé wàá tún rí nínú táwa kọ́ àwa ìfá jẹ́ kó yẹ wa pé àgbà tó bá lómi nínú kì í dún eléyìí náà fẹ́ ṣù ara ẹni ó wá fara rẹ̀ láyé lọ́wọ́ àáfẹ́ eléyìí ò ní nǹkankan ẹ ó wá fa ara rẹ̀ lé ayé lọ́wọ́ ṣùgbọ́n yóò máa dọ̀tí ẹ̀yin tó rí yín pé tẹ́ ẹ já fa torí gbogbo yín kọ́ lórí yín ò pé ṣùgbọ́n orí eléyìí ti dàrú orí rẹ̀ ti dàrú orí eléyìí ó ti dàrú ẹ kẹwọ. ẹ káàbọ̀ ẹgbẹ́ òsókè ìṣẹ́jú kan péré ẹ jọ̀ọ́. àwọn àbáyọ mi sọ ló ń jẹ́ pé oníwàhálà ni wọ́n máa ń wọ́n wàhálà ni wàhálà tó dẹ̀ ń wá ìyẹn ọlọ́wà fún wọn ni mo sọ pé wọ́n ń pèsè ogun wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ni tó dẹ̀ ń fà lẹ́sẹ̀ ìyẹn ọlọ́wà fún wọn ni. kí n bá lọ sọ gbogbo mùsùlùmí ló sọ sí gbogbo yàrá dáadáa tí wọ́n ṣe káàkiri tó bá di wàhálà tó àmọ̀ pé àwọn tó pè jù wọ́n pọ̀ tó tí ìlànà gbogbo ìtọ́ ṣe káàkiri ìlànà gbáà ni gbogbo ẹ̀ ẹ ṣe. ìbọn mo fẹ́ dájú ní àbá mi. ẹ ṣe. ẹ pé tòṣà. wọ́n ní kẹ́ ẹ má rò pé gbogbo mùsùlùmí ló fọwọ́ sí ń tẹ̀ ń ṣe because ìlú Ìlọrin oníṣẹ̀ṣe mẹ́mẹ́ tó ralẹ̀ ẹ wo ìyá jésì kẹ́mi lẹ́nujọ́ mẹ́ta yìí wúmà yẹn ralẹ̀ ó kọ́lé ẹ ẹ wá ní láéláé o ibi téèyàn ralẹ̀ sí tó kọ́lé sí kò lè ṣe tó wù láì ṣe kó ta kò nàìjíríà ẹ dákun ta lẹ́yìn ta ni ẹ tún wá lọ bá débi pé káwọn àfáà máa kó nǹkan jáde ẹ fẹ́ dé nǹkan wò ẹ wá ń píríṣì ẹ sọ pé ń píríṣì islam pé islam lọ ní òtítọ́ àti iyè ló dáa jù ẹ káwọn àfáà máa kó nǹkan jáde kí ni kẹ́kọ́ jáde ẹ fẹ́ dẹ̀ nǹkan wò. àpàdé àtọ̀ ọ̀yà yìí fún gbogbo ọlọ́sùn àti gbogbo oníṣẹ̀ṣe tó bá wáyé yìí kí kálukú máa rí àgbákò tẹ́lẹ̀ kọ̀ọ̀kan. lẹ́yìn lẹ́yìn àgbákò ọmọ rẹ̀ ó yẹ àgbákò àfáà lókúta gidi ó yẹ àgbákò tó ní bọ́m̀bẹ̀ mọ́ láíláí. tó ti padà wáyà yìí nígbà míì àbọ̀ wá sódò ìdí ẹ̀ rẹ ni ọgbà fún wa lónìí. ọjọ́ yìí ni ọgbà fún wa kí ló dé tẹ̀ kẹ́ mú odò lọ́wọ́. gbogbo yẹn àlùfà ẹ má sùn ẹ má wo owó nìkan mọ́. ẹ má wo owó nìkan mọ́. gbogbo ẹ̀yin ẹ kó jáde. àsìkò tá a bẹ jẹ kan. nílò ilé wa yìí. wọ́n mọ̀ pé àkùránì ju gbogbo nǹkan lọ. kì í ṣe bẹ́ẹ̀ lẹ́wọ̀. Ìlú ìmọ̀ ni ìlú alúkúra ní. Ìlú alúkúra ní. Ìjọba mẹ́sàn-án ẹgbàá lù mo láyà láti sọ fún gbogbo ẹ̀yin àáfàá lọ́rin àtolórí àtẹlẹ́mù yín pé ìbádá kẹ́ẹ̀yẹ́ àtọwọ́ ọmọ wa bọ́ sọ kẹ́ẹ̀mẹ́jẹ̀ á sì gbada lórí èṣù tó dé wà ńlẹ̀ jẹ́jẹ́jẹ́ rẹ̀ ẹ̀yẹ́ á sọ̀ra wa kárọra dákẹ́ bẹ̀ láì ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá kó kíkókó kan jáde ẹ bọ́ lọ́n pàdé níbi tẹ́ ẹ ti lérò pé Ọlọ́run wà mo folódùn máa rọ̀bà tó ní mi bùrà ẹ <laughs> ẹ̀yin tẹ́ sòsùn kọ́ ọ̀nà sórí yìí ẹ mọ̀ jẹ̀bi o ẹ jẹ̀bi o ẹ jẹ̀bi o torí wípé ǹjẹ́ ń gbé bọ̀ yìí a ò ní ìgbà lọ́wọ́ yín ẹ fẹ́ wọn kọ́ àwa náà sì ní ìgbà láàbọ̀ ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé ẹ̀yin tọrọ tọ́ sí lẹ́nu tẹ́ ẹ tọrọ sọ ẹ jọ̀ọ́ ẹ tètè sọ ọ̀rọ̀ ẹ̀yin tọrọ tọ́ sí lẹ́nu tẹ́ ẹ tọrọ sọ ẹ tètè sọ ọ̀rọ̀ ní kánmọ́nkíá tí ò gbọ́dọ̀ pẹ́ kí mo wí tí ò gbọ́dọ̀ pẹ́ ẹ sọ ọ̀rọ̀. hello. ẹ̀kọ́ ètò ta ọ́. ètò ní lọ sí. orí bẹ́ẹ̀ ni ẹ̀sán ṣé rí sàmì onígbà náà wọ́n kò sà tí ọba tí ì sí scapegoat àwọn pípọ̀ yóò ní jáwọ́ àwọn ìyá àṣà ẹ bá mi pín ètò yìí wọ́n ti ń flag wa ẹ lè lo whatsapp ẹ lè lo whatsapp ẹ lè lo whatsapp call èyí tẹ́ bá fẹ́ pè sí but àkókò ò gbà wá láàyè mọ́ ní táwọn kan fẹ́ sọ láti sọ yìí ẹ bá mi pín ètò yìí ẹjọ́ torí Elédùmarè ṣùgbọ́n o oníṣẹ̀ṣe kì í fa wàhálà fẹ́ràn mi yẹn ẹ ti gbọ́ ń tẹ́ sọ àwọn ò lọ bẹ̀rẹ̀ sí ní ro odò nílọrin ẹ lọ máa ro ṣùgbọ́n o ẹ̀yin lẹ́ para yín ẹ̀yin lẹ́ para yín o gbogbo odò tẹ́ ẹ bá ró ọmọ yín ni ó lọ ọbẹ̀ tí ó ṣìṣe ìyàwó yín ni ó lọ ọbẹ̀ tí ó ṣìṣe ẹbí yín ni ó lọ ọbẹ̀ tí ó ṣìṣe fíní báyìí ládìẹ tó kó ìmọ̀ bọ̀ ìkọ́ ìkọ́jọ lẹ́sẹ̀ ó dé ìwòrìṣà ọba kò ní jẹ́ kí láburú kankan ṣe àwa torí pé àgbèrò bí sí yín a lè rí sí yín ẹ̀yin lẹ jáde báyìí ẹ ẹ̀yin lẹ jáde báyìí tẹni tẹ fẹ́ ṣe rèé àwa ń retí ìgbésẹ̀ yín o àwa ń retí ìgbésẹ̀ yín àáfàá lókùúta lórí odò tẹ fẹ́ ró ẹ tètè lọ máa rú àwọn odò yẹn ọlọ́run kó fún wa ṣe ìlédùnmarè yóò bá wa ṣe o ẹ tètè lọ rò ó bọ̀t gbogbo ẹ̀yin bàbá wa nínú ìṣẹ̀ṣe ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu wọn o ẹ má dákẹ́ ẹ má sùn o iṣẹ́ abẹ́ni tó bá yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ ṣe olódùmarè ó fún wa ṣe a ó ra àánú gbà ìlọsíwájú rẹ máa dé bá wa a ò dẹ̀ ní ṣubú ẹ̀mí a ò ní ṣubú ara láṣẹ lọ́wọ́ elédùnmarè mo dúpẹ́ lọ́wọ́ everybody wa ẹ̀yin tẹ́ pè àtẹ̀yin tó wù láti tó pè a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣe púpọ̀. so ẹ̀yin tẹ́ fẹ́ ròdò ẹ lè lo whatsapp bàbá yìí yẹ lo whatsapp mi ò gbé direct yẹn mọ́ ó fẹ́ máa fẹ́ tiwa ẹ lè lo ẹ̀yin tẹ́ lè lo whatsapp Abímbọ́lá ok ó mi ní ẹ n wọn lẹ́bi. ẹ pè yẹn zero eight one forty seven twenty eight sixty five ninety five ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rò odò ẹ tètè ẹ bẹ̀rẹ̀ sí ní lọ rò nọ́mbà yẹn ni kẹ́ ẹ zero <clears throat> zero eight one forty seven twenty-one zero eh, eight one forty-seven twenty sixty-five ninety-five ẹ bẹ̀rẹ̀ sí ní tètè lọ ró odò yẹn káríṣẹ́ yín ọjọ́ tẹ́ bá wá ti ró odò yẹn kẹ́ ẹ fi síta pé tó odò yìí o a ti ró a ti ró o hello. bàbá mi káàárọ̀ ẹkọ ẹkọ ẹkọ ètò àbúrò gbogbo àti àtúrò ìròyìn. bàbá mi ṣe ó ti fi hàn sí pé wọ́n ní tí akẹ́kọ̀ọ́ máa dúró ibi tí wọ́n kò kù sí lóru

mi ìgbádùn yìí dáadáa bàbá mi bóyá kẹ́ pè padà ah nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dáa hello. ọgbọ́n àtọ́ nítorí. so network yẹn ni <clears throat> ọba tó ní wá kó dúró tì wá. ẹ káàbọ̀ zero eight zero eight one forty seven twenty eight sixty five ninety five. ọ̀jẹ̀ ká jórúkọ tó nù sí ilẹ̀ ìjọmọ wa o. ọ̀jẹ̀ ká jórúkọ tó nù sí. hello. hello bàbá mi. ẹ káàbọ̀. ṣé ẹ gbọ́ mi sísà. wọ́n gbọ́ yín. ẹ gbọ́ mi lára sà. gbogbo ayé ní gbọ́ yín àbámu ṣe ìdúpẹ́ ìbẹ̀fọ́ ni pé akérègbè ló máa ń kí lóòótọ́ máa jokùn sí lọ́rùn òun tẹ́lú tó wá pé àwọn oníṣẹ́ṣe lọ síbẹ̀ àbáwọn àwọn tó jẹ́ ìṣẹ̀ṣe tó àtàwọn ìṣe àṣà àtẹ̀sí tabadẹ́rẹ̀ ọmọ àṣàkóso máa ṣe gbáyé máa rí pé ọmọ pẹ̀lẹ́ bọ ẹ̀bọ làwọn fi bẹ́lẹ́dùmarè sọ̀rọ̀ nísìn àwọn débẹ̀ ó gbé kúrò àbọ̀tà tẹ́tọ̀ ké kúrò ànìyẹn kó kí àyà nú ẹ̀ torí kí ni ẹ̀kọ́ ìṣòro máa ṣe. Hmm. wọ́n á para ọmọ pọ̀ òdò rọ̀ ìrọ̀rùn pa o. Hmm. wọ́n bẹ̀rẹ̀ gbé àkáǹtì ìwé o. Hmm. òun ló máa ó sọ tó máa gbé bọ́ta tó máa pọ̀pọ̀ bẹ́ẹ̀ tó máa pọ̀pọ̀ ojú gbogbo ojú gbogbo yẹn máa ká pé à ìfọ̀fẹ́ náà fà kílódé pọ̀pọ̀. ọ̀fọ̀ ló fẹ́ pa. Hmm. ọ̀fọ̀ ló fẹ́ pa bàbá mi èmi ìbò kíbi ẹ̀ ọ̀fọ̀ ló fẹ́ pa tó fẹ́ pọ̀pọ̀ nígbà mi wọ́n máa pọ̀pọ̀ ní èdè èdè lọ́gbọ́wà hmm. àwọn ti ká ọgbọ́n gbọ́ wọn sìn kò sí ìkọ́kọ́ nínú Quran Quran ìwé ìtọ́ lọ́gbọ́wà ni lọ́sì kò sí ọkọ̀ nù ẹ̀ hmm. ó nu Quran yẹn ọgbọ́n ló ń ṣe oògùn ó ń ṣoògùn ju ó ń gbẹ́ ọjọ́ bá ọgbọ́n lọ Hmm. ọlọ́pàá ìlú ọlẹ bọ àtẹkí sẹkùn ìlú ewu àtẹgbọn babaláwa nìkan ló èmi náà mọ yìí pé máa sọ àtẹrẹsẹ pé ìdùmarè ló pẹ ní fáńtò fún kiri lórúkọ hmm. wípé kéwì kan máa jẹ báyìí kí lè máa jẹ báyìí kọ́ jẹ́ ẹnì kan jáwé ẹnì kan púpọ̀ àtẹrẹsẹ pé ní ìdùmarè ló wọ́n bá ló fún ifá ló fún ifá nìkan ló kù tó bá tún lè wú àtẹkùn rẹ oníṣẹ fún ọmọ lórí ọmọ oníṣẹ fún ọmọ àdàbí ẹ̀ma pẹ̀lú olórí ìsìn àdàbí tó pé ewu àtẹkùn kan ló lò nìkan ló kù pẹ́pẹ́ ifá tó ń pè ní ẹ̀bọ yẹn tó kò jẹ́ ẹ̀bọ yẹn òun ló sọ lórúkọ emmanuel yàn fa ìmáàmù gbogbo ilẹ̀ ní gbogbo ilẹ̀ ní rẹ ní ifá tẹ̀ ń bọ̀ gbogbo ilẹ̀ tí wọ́n gbódù ifá yẹn lọ wípé kò ó yìí gbogbo ilẹ̀ sì ní ifá lọ́wọ́lọ́wọ́ bá tẹ̀ ń bọ̀ ifá yóò ní jẹ́ fún yín mọ́ hmm. gbódù yẹn ó máa gbé jàkàjàkà lẹ́ẹ̀kẹ́ gbódù tẹ̀ wí gbódù tẹ̀ wọ̀ yẹn tẹ̀sí wọ̀ tipẹ́tipẹ́ yẹn ìfọ́tẹ nílé yẹn ó wà lé ni o ó wà lọ́wọ́ bàbá àgbàdo. tẹ́ẹ̀dẹ̀ tún gbógun tẹ́ẹ̀ tún wá ń gbógun tìṣẹ̀ṣe. tó bá lò fún yín ní àṣẹ ọ̀nà ìpẹ́

ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ètò ẹjọ. ọmọ ọ̀gá wa iṣẹ́ tó yẹ kó ṣe ló ń ṣe wọ́n ti lóṣọ wọ́n di yahoo wọ́n ti lè tó mú gbókiri iṣẹ́ láwọn yẹn ó ṣe báyìí. ẹ bá mi ṣe ṣe ṣe ṣe ẹjọ. kuranu àti báìbù pásítọ̀ ayé bá nàìjíríà jẹ́ adájọ́ kí wọ́n pàṣẹ. bẹ́ẹ̀ni wọn kàn ṣe fún mi. ẹ ṣe pọ ẹ ṣe sà ẹ ṣe ẹni inú ògùn tẹ ẹ lọ ẹni àkáǹtì ọba ẹ ṣeun ẹyẹ yẹn wa ọ̀rọ̀ tá à ń fà yìí tẹ̀sẹ̀ wọlé ni wípé àwọn ọlọ́sùn níbi tó ti bọ Ọ̀ṣun ni wọ́n lọ bọ Ọ̀ṣun ní eré àkànní Ìlọrin nàárán ti àdúgbò yẹn so ní ìjẹta ìbúwádàná àwọn àfáà kan lọ síbẹ̀ àwọn àfáà kan lọ sí ibẹ̀ so wọ́n lọ bí wọ́n ṣe débẹ̀ ok bí wọ́n ṣe débẹ̀ wọ́n wọ́n ní àwọn fẹ́ sọ odò yẹn di ẹ̀rẹ́ pé anybody tí ó bá ti ń débẹ̀ láyé pé wọ́n máa kú ṣe ń gbọ́rọ̀ mi pé wọ́n máa kú pé anybody tó bá ti ń débẹ̀ pé ikú wọn máa pa wọn pé ẹlòmíì ejò sàn jẹ pé èlòjò sàn lómi pé ẹlòmíì tó bá tọ́ pé tó bá ti bóde báyìí kọ́kọ́ pa lẹ́nu àáfàá lókùúta gidi mo challenge rẹ o mo fẹ́ kẹ́ ẹ lọ sí odò yẹn kẹ́ ẹ lọ sí odò yẹn ní kíákíá kíákíá kẹ́ ẹ lọ santẹ́fẹ́sà síbẹ̀ ìjọba wa ti wá sá kẹ wá bọ́ síta pé tó bá bí oníṣẹ̀ṣe dá ẹ ti sá o ká lọ́bẹ̀ á wà lọ á wà mọ ẹ̀yàn tọ́lọ́hún wà nù gbogbo wa ọlọ́run wà lọ́bẹ̀ á wà mọ ẹ̀yàn tọ́lọ́hún wà nínú gbogbo wa kódà á tún bójú yín jẹ́ àwọn obìnrin ní òlọ àwọn obìnrin <laughs> kọ́mọ̀ ni ẹ ògùn táwọn babaláwo ní ni èyí tẹ́ fẹ́ dálẹ̀ ipa yín ò ní etikẹ́tì mi ètò dale ipa yín kò ní o nítorí bá wù ọ́ ló o ṣùgbọ́n o ò mo duko wa e le mọ halẹ̀ ẹ lè mọ ní kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ ọjọ́ ìwòlẹ̀ rí babaláwo kó bóde kó ní ẹ àfa yẹn àníjó rìn àníjó sọdún tiẹ̀ àníjó ṣèkan babaláwo ọba pé ní ṣe ìwọ bóde ẹ fún wọn pé ìwọ fẹ́ àníyàn tí wọ́n bá odò yìí lónìí ẹ bá mi pé ètò yẹn jọ ní pé kẹ́ ẹ wá sọ odò yìí di ẹrẹ ẹgbẹ́ òsókè ìṣẹ́jú kan. ẹgbẹ́ òsókè ṣàyíká ọ̀sán. à ń gbọ́ yín à ń gbọ́ yín gbogbo ayé ń gbọ́ yín ẹ ti wà lórí ètò gbogbo ayé ló ń gbọ́ yín máa sọ̀rọ̀ lọ ó dà pé kò connect torí ẹ pè padà kò kọ́lẹ́ tẹ́ bá ti pè wọlé ẹ gbọ́ mi bí ẹ bá ti pè wọlé ẹ máa sọ tẹ́ bá fẹ́ sọ ẹ máa sọ tẹ́ fẹ́ sọ gbogbo ayé ń gbọ́ yín ó clear so àfa yìí wá lọ bẹ̀ lókùúta gidi ó káwọn ẹrúsìn rẹ̀ náà lẹ́yìn pé èèyàn níjà àfa àkọ́mọ́ lọ́lẹ̀ tí ó tẹ̀lé lẹ́yìn àwọn ọ̀lẹ́tẹ̀ láfa àwọn èèyàn sùsùkọ́ lábàtàbàtà ṣé tó wá rí aṣọ táàfà yẹn wọ̀ kìkì abíyá wọn báyìí ẹfẹ̀ lè máa ka gbogbo ẹran abíyá wọn ó ti pọ́n ó rí lúkúlùkù òṣì báyìí ni wọn ò ní lárí kán kò sí lárí kan fàfà yẹn páàgùn tẹ́ ẹ̀dẹ̀ ṣe àdúrà tèmi fún yín pé àáfà lókúta gidi yìí lọ pa páàgùn yẹn tì tó o bá pátì o lè ní lárí lọ pátì kéèyàn máa ní téèyàn bá ti dódò yìí o ejò ó san ẹ yóò kú ah, orí burúkú yọ yín lẹ́nu ni kí lẹ gbé mi nínú tó rọrùn oníṣẹ̀ṣe ìbínú sí èèyàn àwọn bá sì máa pariwo wọn máa wò yín ni lóníṣẹ̀ṣe torí ẹ̀ náà bá pé o ṣùgbọ́n tẹ́ ẹ ṣe yìí a gbọ́dọ̀ mọ́ fèsì a gbọ́dọ̀ mọ́ ṣe kí ni a gbọ́dọ̀ mọ́ fèsì dandan ni ká fèsì sí tẹ́ ẹ ṣe yìí kẹ́ ẹ bá mọ ríra yín bí nǹkan gidi ẹni ẹ máa bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn ẹ wà nìkan lọ rèé káwọn àfa ẹgbẹ́ yín máa kó àṣírí bóde kán máa kó àṣírí wá tẹ́ ẹ fi pé kán máa wo owó nìkan mọ́ ìjẹ̀sí ti dé ta ní bá yín jìjẹ̀sìn ẹ̀yin pípò yìí oníṣẹ̀ṣe ò bá yín jìjẹ̀sìn àwọn oníṣẹ̀ṣe ò jìjẹ̀sìn àbú kò sóríṣẹ̀ṣẹ̀ tí ó déwájú ta àfáà kan tí ó mọ kọrin èbú a ní ṣe bẹ́ẹ̀ ẹ tún wá wò lọrin tó máa fẹ́ sọdún Ọ̀ṣun tiwọn wọ́n máa ń lọ go straight to the point tiwọn ni wọ́n á lọ wọ́ọ́rọ́ ní Ìbàdàn bí tá a bá ń lo odò àmọ́ lulu ni bàbá ẹni tó tó bẹ́ẹ̀ òṣì bàbá àfáà tó tó tẹ́ pé dẹ́rẹ́ yóò dé lẹ́nu kó sí àìdẹ́ẹ̀ gúnra wa kí wá ní tí Eh, ó dẹ̀ dìgbà tí eh, ìjọba tó bá ní o òkè o Ìlọrin o oh, ẹ̀yin tẹ́ ẹ̀ bá ṣe mùsùlùmí ẹ̀ kú òun bẹ́ẹ̀ ọ̀ àwọn bá ṣe tó àwọn tó ti ra lẹ̀ tó ti kọ́lé síbẹ̀ ẹ̀wọ̀n àmọ́ tán ṣe fún wọn ṣùgbọ́n lẹ́yìn yẹn pẹ́yìn àfa àlẹ́ lẹ́ nìkan bì kan kò ní ṣẹlẹ̀ o tẹ́ bá wà ń sa oògùn babaláwo ìsáàgùn oníṣẹ̀ṣe ìsáàgùn sí yàn ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé pé ibi ẹ tún wá wo nǹkan olórí burúkú ara wọn àwọn ọmọ kéwọn ó kó nǹkan lílọ mọ́ ṣà ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ kéwọn bì lọ nílùú Ìlọrin ẹ sọ fún àwọn ọmọ yín tó bá ti kó nǹkan lé ẹ lọ bí alálàǹgbá pé wọ́n máa sá èyí tó rí ẹ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ sunkún ọmọ ẹni ò gbọ́dọ̀ sá o tó bá sá yóò kú tó bá sá ìsàkúsà yóò kú erékọ́ o ẹ sọ fún àwọn ọmọ yín àwọn àfa ìgbọ́n àwọn ọmọ kí wọn ni wọ́n máa ránṣẹ́ dé tòrútòrú bẹ́ẹ̀ yín máa forí sun àpáta kí wọ́n lẹ́yìn ó ṣe ẹ̀yin máa fọ́ iṣẹ́ tẹ́ bá fẹ́ sà ẹni kọ̀gá wọn gangan ó sà só ní ṣẹ̀ṣẹ̀ fún rẹ̀ odò tán bá fẹ́ lọ rẹ ẹni kọ̀gá wọn gangan ni kó lọ rẹ kó da nǹkan yẹn sódò kó rẹ kó pa ọfọ̀ tó fẹ́ pa kó pe àṣírí tó fẹ́ pè ọmọ kéwú kan ọmọ kéwú tán bá rán níṣẹ́ odò àbáná níṣẹ́ sálọ́sẹ̀ ṣe tẹ́ ẹ bá sà á ẹ yún ọrùn ní kékeré <laughs> ọlọ́run <laughs> òkò tẹ́ bá sọ pẹ̀lẹ́pẹ́ sọ ọmọ wọn bókìtì ọ̀gá bá jẹ́ òrà ẹ̀ ní jìn pẹ̀lógún erútú mẹ̀yìnlógún yọ̀ọ́dẹ̀ agùnmọ̀nàkẹ́ lójúgun gidi dórí lójú kankan lójú ẹ mọ́ tara yín o ọlọ́run tó ti mọ bí ó ṣe tòlé ayé ẹ̀ èyí ọmọ kí ó kọ́mọ kí ó mọ yín ni o ẹ̀yin náà lè dàgbà tán kẹ́ wèrè kẹ́ ẹ ṣe wèrè báwọn ṣe ń ṣe wèrè yìí ọmọ kí ó kọ́mọ faruku bóyá máa kó sẹ́pọ̀ ó kú o wọ́n tara ẹ o hello. bàbá mi kú. yes sir. bá a tán. àzúwò ìrò fún. yes sir bàbá mi kí kan ò limi kí àfa ẹ sọmọ ẹ o. ok. ó ní pé kán gbé nǹkan lába bala wọn jáde ṣé ìran ṣé ọmọ lárúbá ọmọ arábù náà ọmọ lárúbá. èmi ọmọ àwọn náà mọ̀ ni. hello. hello? àbọ̀rọ̀ àbọ̀rọ̀ o. ogun àtọ́ àsọ̀rọ̀ fún. àdúrà yẹn ó gbà o. àṣẹ Olódùmarè. ń pa o. àwíṣẹ ti fa. àwa ń gbádùn ètò yín dáadáa. irọ́ ni wọ́n ń pa ẹ̀sìn ọ̀tá ò lè parun wọ́n ń tanra wọn ní. Hmm. wọ́n ń parọ́ fúnra wọn ni kò sí nǹkan kan tí ó tẹ̀lẹ̀ imú tẹ́lẹ̀ wọn ti ń gbé social media yẹn. Hmm làwọn ó lò àwọn lálékè wọn àwọn alájẹrí wọn wọn bá rí wọn ó ṣe lágbára lọ́wọ́ àwọn tó láyé hmm. ẹ mọ̀ jẹ́ kẹ́nìkan ó kòkó mọ́ yín àwa ń gbádùn àyè gbogbo ayé ti wà lẹ́yìn yín kò sí nǹkan kan tí wọ́n lè ṣe lágbára lọ́wọ́ olódùmarè ẹ̀sìtẹ̀ tí ọmọ tẹ̀síwájú ni. àwíṣẹ ti fọ́ bẹ́ẹ̀ ni ó ti rí. ó ti rí bẹ́ẹ̀. ṣe rí ẹ̀yin bàbá wa tẹ́ ẹ já síwájú. báwo tẹ́ ẹ jẹ́ aṣíwájú ṣe ń gbọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa tẹ́ ẹ jẹ́ aṣíwájú ẹ̀yin náà ṣiṣẹ́ abẹ́lé ẹ ṣiṣẹ́ abẹ́lẹ̀ bẹ̀rẹ̀ látòrí ẹ̀yin bàbá wa ràbà àgbáyé ọgbọ́n inú tó bá yẹ kẹ́ ẹ dá ẹ dá àwọn ológun ẹ̀sìn jà ní ajagun àwọn èyí jagun torí pé ọ̀rọ̀ tó bá lérò pé yóò béèrè bí kìíní bẹ́fọ̀n ẹ̀ lérí ní màá bí níwọ̀n ẹgbà ẹ̀tún wá wo kinní kan àdàbí jà ojú kinní ojú èpè àdàbí tí oníṣẹ̀ṣe bá gbógun ti mùsùlùmí àdàbí tó níṣẹ̀ṣe tó bá jẹ́pá kórìíra àfa àdàbí tó bá jẹ́ wípé àárí wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá wa lókù gbogbo ọgbọ́n gbogbo ògùn tẹ́ ẹ bá sà láti fi ba ìṣẹ̀ṣe jẹ́ láti fi ba ayé wa jẹ́ láti fi dojúkọ ọmọ wa láti fi dojúkọ wa láyé ẹ máa ṣèkú ọmọ ẹ máa ṣèkú orí yín lẹ́fì gbé mi ò rí ẹnìkan sọ́tọ̀ o gbogbo nínú tó bá fi lè jẹ́ pé wọ́n ti ní èròǹgbà burú sí oníṣẹ̀ṣe orí ara yín lẹ́ẹ̀fì máa gbé bẹ́ẹ̀ ni ó rí láṣẹ lọ́wọ́ Elédùmarè ẹ̀yin tẹ̀ ń pe nọ́mbà mi yẹn a àràbò kegbó kábíyèsí bàbá a nọ́mbà yìí ni kẹ́ ẹ bá mi pè gbogbo àtọ́tà. mo ń gbọ́ program yín lọ́wọ́ mo ń gbọ́ lórí Facebook lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ mo wà lórí program bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà. èmi náà mò ń wò lórí Facebook lọ́wọ́ báyìí. ẹ ṣeun sà. bàbá mi arábò kí. a kì í jà oníṣẹ̀ṣe ò kì í bá èèyàn yóò dì ṣe ń gbọ́rọ̀ mi tẹ̀sí nọ́mbà yẹn fún wa fi nọ́mbà yìí a kì í bá èèyàn yóò dì nọ́mbà yìí kọ kọ tẹ̀sí nọ́mbà yẹn fún wa sí nọ́mbà yẹn ó kọjá ọdẹ wa tẹ̀sí lọ́dẹ ẹ bá mi ṣe programu yẹn jọ ẹ bá mi ṣe programu yẹn jọ ihun tí mo fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ti pè adúpẹ́ ẹ̀yin tẹ́ tó fẹ́ pè tẹ́ try láti pè adúpẹ́ mi pé mo connect fóònù mi yẹn mo connect méjèèjì pọ̀ ni ó jẹ́ kó mọ gbára wọn ẹ bá mi tẹ like and love ẹ bá mi share ètò yìí ṣe rí ihun tí mo fẹ́ fàyọ nú ọ̀rọ̀ ẹ̀yin bàbá wa tọrọ kàn tọrọ gbèrú adúpẹ́ pa alágbàre àwọn ò lágbà apá àgàn àwọn bàbá wọn èkó aṣòdì pé ẹ lọ pa alágbájá ẹ wá lọ pa lágbájá no no no no no àwọn bàbá ìṣe bẹ́ẹ̀ fáwa sí nọ́mbà yẹn náà nù tọ̀tún lè rí ẹ má pe nọ́mbà yẹn mọ́ ẹjọ́ tẹ́sítì nọ́mbà yẹn fa sí zero eight one forty seven. wọn èkó wá sòdí pé ẹ wá lọ pààyàn wọn èkó wá sòdí pé ẹ lágbájá ogun ẹ̀sìn ti dí ẹ kó nǹkan bóde rárá tí wàá ní pé ẹni bá ẹni bá ti ṣe ibi bá mú ẹni bá ti ṣe ibi kó rí ibi ẹni bá ti ṣe ibi ẹni bá ti ṣe bí kó rí ibi bẹ́ẹ̀ bá robiru ọ ìwọ mọ́ robiru yẹn ẹ̀yin àfáàyè ẹ sá mọ́ lu ọmọ ilé kéwú gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ rí odò yẹn lọ ọmọ ilé kéwú torí pé ọmọ ilé kéwú tẹ́ ẹ bá lò omi ní ògbé lọ o solution kan nu o ẹ̀yin àfáà lókùtà gidi mo fi olódùmarè búra ọmọ ilé kéwú tẹ́ ẹ bá lò omi ògbé lọ o àsìkò òjò láti wáyé ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ ńlẹ̀ ké ń bẹ̀ tán bá lu ọmọ yín pé kó lọ sí ẹ̀rọ dàdá sí odò yẹn tẹ́ ẹ bá dẹ̀dẹ̀ kú dẹ̀wò tọ́mọ ń bá jí sẹ́hun omi ní ọ̀padà gbọ́mọ lọ o kò wá ní da kómi ru ọmọ yín lọ ẹ wàá ṣe báwọn oníṣẹ̀ṣe oníṣẹ̀ṣe òní àlóògùn ẹyọ kan táṣà sí yàn kò sí ogun ẹyọ kan tó ń ṣẹ̀ṣẹ̀ ṣàṣìyàn kò sí ṣùgbọ́n táwọn fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé èyí sọ fún yín pé kẹ́ ẹ má ṣe ẹ ṣe ṣùgbọ́n ẹ má ràn ọmọ ilé kéwú ẹ ẹ má ràn ọmọ ilé kéwú ẹ̀yin bàbá wa tó wà wà ń bẹ̀ pátá ẹjọ́ ẹgbẹ́gbèsè ọ̀rọ̀ tiwa àníjà tábà wọn jà ṣùgbọ́n pọ́lọ́sùn kú olóòṣà kú ńlọrin irọ́ níjẹ́ bẹ́ẹ̀ táwọn tó ti kọ́lé sẹ́kẹ́ta lé wọn ni ṣẹ́bà mùsùlùmí gbé wọ́n gbé Òṣogbo mùsùlùmí gbé Ifẹ̀ ẹ mùsùlùmí gbé Ifẹ̀ kí ló tẹ̀ ń ṣe báyìí ẹ̀yin wá bọ́ta ẹsẹ̀nu bí àpò ẹ̀wà ẹni ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin o odò tó kù ni pé n tó kù ni pé ẹ lọ rọ odò kẹ́ kẹ́ ẹ sọ nǹkan sódò ẹ ẹ ní ẹ tí ì bá ṣe pé odò tí ń rọ̀ tí ò fún yín ni. ṣùgbọ́n ọmọ ilé kí ó tó bá lọ da ìdákúdà àbí lọ ṣiṣẹ́ kẹ́sùkù tẹ́lẹ̀ bá rán lọ sódò tómi bá gbé lọ ẹ mọ̀ láàkéde tẹ́lẹ̀ omi ò gbé lọ omi ò gbé omi omi odò ó gbòlú ẹ̀ tó torí ìdí èyí ẹ mọ̀ tara yín o ẹ mọ̀ tara yín o ẹ mọ̀ tara yín o ẹ̀yin tó ẹ wá jẹ́ oníṣẹ̀ṣe ẹ̀yin náà táyì kí n kà nǹkan kún ẹ jẹ́ àkà nǹkan kún o ẹ jẹ́ àkà nǹkan kún o ẹ má jẹ́ káwọ́ pé tẹ̀bí Ìlọrin wọ́n ti ń sọ̀rọ̀ ẹ tẹ̀bí Ìlọrin ni wọ́n ti ń sọ̀rọ̀ yẹn kò nítumọ̀ o sọ̀rọ̀ mi yẹn Celestial Genesis awa ọjà lọ́nláìn ẹ̀ lágbọ̀ọ́yé o àjà lọ́nláìn mò ń ṣèrè lọ́pọ̀ ń pàrọwà fún wọn ni ọ̀rọ̀ ọjà ọ̀láìn kan ẹ̀rí kí mo lérí sí èèyàn bí ẹ má fara. ṣùgbọ́n tí èmi ń tíráì láti ṣàlàyé ni wípé bẹ́ẹ̀ ṣe jáde pé ẹ pa wọn lódò odo ó ṣe gbá odò ó gbé wọn lọ odò ó ṣàwọ ẹ odò omi ó omi ó <laughs> tán bá ti mu omi wọn ó kú tán bá ti wá sódò wọn ó kú èmi kọ́kọ́ rí pé ẹ fẹ́ ló kọ lẹ́yìn yẹn ìntẹ́ ẹ̀dẹ̀ sọ yìí kò pọ́n kò pọ́n àáfàá gidile ṣùgbọ́n nítorí wípé english ó jẹ́ nǹkan tó jẹ́ wípé ìntẹ́ ẹ̀ lágbọ̀ọ́yé nú ẹ̀ ṣẹ́ ń gbọ́rọ̀ mi oníṣẹ̀ṣe sì àtayébáyé láti wà àtayébáyé loníṣẹ̀ṣe ti wà hello àgbọ̀yìn sà. ògbólátọ́ o. àsúrò ìròyìn fún kábíyèsí bàbá àràbà. kábíyèsí ọlọ́wọ́ bá. yes sir. gbogbo nọ́mbà tí ó wà níbí náà mò ń pè. ẹ̀ ilé tí ó ti wà lórí online báyìí ẹ ti wà lórí afẹ́fẹ́ báyìí. ok ok ok ok ẹ bá mi connect yẹ. wọ́n ti connect bẹ́ẹ̀ ni ẹ máa sọ̀rọ̀ so. àbọ̀rọ̀ àbọ̀yẹ o. gbogbo àtọ́sà àdúrà yà gbà o. àwíṣẹ o. ọkàn yà balẹ̀ o. àwíṣẹ sà. hello. à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ sóò ẹ̀ láìla gbogbo ayé ló ń gbọ́ yín. Eh, eh. ok àdúrà wa gbà. àṣẹ àwíṣẹ o. gbogbo mùsùlùmí pátápátá abọ́gibọ̀pẹ̀ ní gbogbo wa. Hmm wàhálà tí wọ́n fi ń wọ̀ntú ṣe bí gini. Hmm. Hmm. ewé tí wọ́n fi ń ṣe dàda ṣe bí ewé òrùrù ni. Hmm. èso ìwàdẹ̀ ni tẹ́túbíwà kọ̀kọ́. ṣe bí ebi gbogbo nǹkan tí wọ́n ń lò pátápátá ṣe bínú ṣẹ̀ṣẹ̀ ni. tó bá wọ̀ntú tó bá wọ̀ntú tán. wọ́n á ní àwọn ń wá ewé síra. Hmm. èmi mọ̀ ebi gbogbo nǹkan tí wọn ń lò padà tó bá wò tún tán wọ́n ní àwọn ngwa wá ewé síra. Hmm. á ní ewé ewé òmìnir ni wọn pè ní ewé bí ìràná. Hmm. àbí kí ló dé ó yẹ kí ara ó rọ̀ wọ́n nílọrin. ìlú ìṣẹ̀ṣe ni lọ́rìn ọ̀pọ̀lọpọ̀ ìlú lágbègbè láì ṣègbòrò lọ́rìn ṣe bí wọ́n ń gbé eégún bẹ̀ tí wọ́n ń sọdún eégún. Hmm. ẹ ṣé èèyàn dín kí wọn mọ òmùmí ni wọn tó máa sọ báwọn bọ́lọ̀ sún jà. Hmm. ẹ ṣé wọ́n jí ní lọ́rìn tí wọn ò mú ẹ ṣé wọ́n jí ní lọ́rìn tí wọn ò mú ni. <coughs> ó yẹ kí wọn mọ̀ pé ìṣẹ̀ṣe la gbà wọn ò lè jí lójúmọ́ kí wọ́n má fi ọwọ́ gbálẹ̀ ṣe bí ara ọ̀pẹ láti mú ọwọ́ epo ṣe bí ọ̀pẹ ló lépo ṣe bí hmm. ọ̀pẹ oníṣẹ̀ṣẹ̀ ń sìn. Hmm. ó yẹ kí wọ́n ó yẹ kí wọ́n pera wọn ní àkíyèsí àwọn àgbà àwọn tó mọ̀ pé àwọn fẹ́ pa ìṣẹ̀ṣẹ̀ wọn ò nílò gbálẹ̀ mọ́ wọn ò ní jẹpo wọn ò ní mumi kódà wọn lè lọ kọ́lé wọn sófurufú tí wọn ò ní tẹ̀lé ebó òdua ló nílẹ̀. kábíyèsí fún wa àwa ò bá àyàn gàjà ẹ̀sìn o èmi ò bú mùsùlùmí mi ò dẹ̀ bú ẹnì kankan ṣùgbọ́n gbogbo wa pátápátá abọ̀rìṣà ni wa ṣé wọ́n jí wọn ò jẹ̀fọ́ ni ṣé wọn ò ní jẹ̀fọ́ ẹ ẹ jẹ́ kẹ́ ẹ kí àwọn àgbààgbà lọrin tó jẹ́ àwọn àgbàlagbà àwọn bàbá bàbá tí wọ́n jẹ́ bàbá bàbá tí wọ́n ní làákàyè tí wọ́n ti ń bá Ìlọrin bọ̀ tipẹ́tipẹ́ kí wọ́n má jẹ́ kí àwọn alákatakítí kí wọ́n má jẹ́ kí wọ́n bà Ìlọrin jẹ́. ẹ ṣe ń sà. ẹ àdúgbò sà. kí wọ́n má jẹ́ kí wọ́n bà Ìlọrin jẹ́ o. ẹ ṣe ń sà. ilé Oòduà ò ní bàjẹ́ ilé Oòduà ní Ìlọrin tẹ́bí Yorùbá ni wọ́n ń sọ lẹ́nu. ẹ ṣe ń. ẹ jọ kí àwọn bàbá bàbá kí wọ́n foríkorí nílùú Ìlọrin o. ẹ ṣe ń sà. Ìlọrin ò ní bàjẹ́. àṣẹ o. ìlú gbogbo ilẹ̀ Oòduà náà sì ní bàjẹ́ o. àṣẹ Èdùmàrè awo ee awujau elaboru elaboyiru. ogun àtọ àsórí òrò fún. ogun àtọ o. yes sir. ṣàrí oníṣẹ̀ṣe ò kì í jà ẹ́ ṣùgbọ́n oníṣẹ̀ṣe ò kì í jà oníṣẹ̀ṣe kì í jà ẹ̀yin bàbá wa ẹ pa yẹn ti lásìkò yìí ẹ pàtì ẹ bọ́lẹ̀ ńbẹ̀ ẹ bọ́lẹ̀ ńbẹ̀ tí èèyàn bá lóun ya wèrè ní ti ilé òun òun gbé wèrè bọ̀ ó bá wèrè ń ta mi mẹ́tara rẹ o ibẹ̀ náà ni wèrè ó ti wá ṣe kíni ibẹ̀ ni wèrè ó ti máa bá wèrè jà wèrè ó ti pa wèrè ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ ní ìsìn ni pé korun ni korun ni endo yìí ká ni o àwa wà fún lórí social media láti pariwo ẹ̀yin bàbá yìí gbogbo àwọn bàbá yìí gbogbo àwọn bàbá yìí kọ́ ló ń ráyè social media ẹ wo bàbá Fáyẹmí Àyìndé ẹlẹ́bùbọn tí bàbá wà jókòó social media ní tí ń bẹ́lẹ̀ gan wọ́n ti ráyè ṣe tán àbáràbà àgbáyé ẹ àbáràbà àbàdàn hello. ẹgbọ́n sókè sà ẹgbọ́n sókè sà ẹgbọ́n sókè wáyé tí ń gbọ́ yín ẹkúrọ̀ lẹ́ abẹ dábìtò ni ẹ ṣe ṣẹrí ọ̀rọ̀ mi lè máa yàtọ̀ sí ọ̀rọ̀ tí bàbá tó pètọ sí ẹ tí wọn sọ. ẹrí nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn pípẹ́ àwọn pípù yìí ṣẹ́rí ìwé tí ẹ bá fi ń parọwà fún wọn ìwé tí wọ́n fi máa ń fi wípé àwọn jẹ́ nǹkan nìyẹn. very good kìrìsìtẹ́nì lèmi o. very good. ṣé ti wọ́n mú ní dárúkọ ìbẹ̀rù wọ́n dẹ̀ ti ṣe síra gbogbo àrí tó jẹ́ wípé apọ́lùwọ̀ bọ́mbà tó bọ́mbà níṣẹ́ lè mọ̀ tí bá dárúkọ church mi wọ́n mọ̀ wọ́n máa ń bu akíní kan gbúra kó wọ bàtà àtijọ́ tí wọ́n ṣe tán kọjá àyè wọn gbogbo àfi ifá jẹ́ mọ̀ ẹ jẹ́ ká fi yẹn sí ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ ni wípé tí wọn ò bá dá wọn lẹ́kun wọn ò ní yé ṣe nǹkan tó ń ṣe yìí ìlọrin wọn tó ń pariwo yẹn àìmọye fáàtì wọn ká orí èèyàn tán ká apá èèyàn mọ́ lọ́wọ́ àwọn gan ni wọn gbọ́ bàjẹ́ ní ìwà burúkú so báwo lè ṣe máa wá sọ pé ilẹ̀ yorùbá ẹ wá sọ pé ẹ wá fẹ́ sọ délẹ̀ ẹ mẹ́rẹ̀ ẹ fẹ́ pa ìṣẹ̀ṣe ẹ fẹ́ pa culture yorùbá ẹ fẹ́ pa it's not possible àwọn èèyàn wà wò wọn ilé ìjà yìí gan kì í ṣe ìjà àwọn oníṣẹ̀ṣe nìkan ìjà gbogbo ọmọ tó bá ti jẹ́ ọmọ yorùbá ni wípé ẹ lè pa àṣà yorùbá àwọn kan ò lè máa fún yín lówó bẹ̀yẹ̀ kẹ́ máa máa hmm. pa àṣà wa rẹ́ bì báyìí ẹ pẹ̀lú àwọn ọmọ àlè tó wà láàrin wọn tó láwọn fúlàní wọ́n àdé nǹkan tó ṣe jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe ẹ múra ẹ gbọ́dọ̀ múra gidi àwọn tó ń ṣe oníṣẹ̀ṣe gan tó jẹ́ wọ́n gbọ́dọ̀ support eléyìí ìjà yorùbá ni kì í ṣèjà ẹ̀sìn because mo fẹ́ pa culture wa ni wọ́n ilẹ̀ yorùbá run that is kọ́ kó wọn lọ síbi tó bá ń lọ ẹ má kọ́ má kọ́ má fún wọn ní chance rárá nítorí tó bá ń fún wọn ó máa ń kọ̀ yẹ mọ́ lápá ní àwọn jẹ́ bá kó pọ̀ díẹ̀ kọ̀ ẹ ṣe. thank you very much. ẹ̀yin bàbá wa ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí ṣe rí mo ṣe sọ̀rọ̀ ní ọ̀rọ̀ yẹn ń káwọn kan láà pé ah kọ́ọ̀tì dín fù kí ni kókó báyìí kí ni kíní kan báyìí kí ni kẹ̀kẹ́ báyìí wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pàmò kúrò pẹ̀lẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá gba àárọ̀ tá a bá ní ká sọ lálẹ́ kò ní nítumọ̀ mọ́ kì í ṣe èébú èébú ò lè gbé èyí tí màá yẹn kàn sọ èyí tí màá yẹn wá so tán lọ ṣe lódò lómìnir jáde pé no no no no no eléyìí ò mú làákàyè lọ́wọ́ sọ̀rọ̀ mi yé yín ṣùgbọ́n táwọn afẹ́ fàyọ̀ ń bẹ̀ ẹ̀yin bàbá tọrọ tọ́ sí lẹ́nu mo ti dákọ yín yín tó máa pariwo yín ẹ̀yin bàbá tọrọ tọ́ sí lẹ́nu bóyá ìgbésẹ̀ yín bóyá ó fà ńlẹ̀ bóyá nǹkan kan bóyá ẹ jọ̀ọ́ láti déédéé àkókò yìí lọ mo ń sọ fún yín láti déédéé àkókò yìí lọ pàápàá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àràbà àgbáyé ẹ tó jẹ́ pé àwọn aláràbà tó kù ti ń bẹ ní abẹ́ ìṣàkóso yín mo pè yín ẹ bá mi pín ètò yẹn jọ ẹ má lérò pé ìjà yìí gẹ́gẹ́ bí tí bàbá tó kọ̀ tán yìí sọ pé bóyá ẹ àwọn kinní nìkan ni Ìlọrin ni wọ́n ti ń fà á no ẹ káàbọ̀. hello. hello. hello ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹyẹ lẹwà lórí ètò àbí. bẹ́ẹ̀ni orí ètò lẹ́yìn náà ti wà yìí. ẹ káàárọ̀ sà. yes ìṣẹ́jú kan ẹ ṣeun sà. hello. ẹ lọ àti ń gbọ́ yín gbogbo ayé ti ń gbọ́ yín. ok ok ẹ lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ẹ ń sọ lọ́wọ́. ok lórí ọ̀rọ̀ àwọn alákatakítí ẹ̀sìn. kẹrin mm. actually mi ò kì í ṣe oníṣẹ̀ṣe. ok ṣùgbọ́n bó ṣe ń ni àwọn èèyàn wa lára ó ti pọ̀ jù. tí àwọn bàbá wa bá dẹ̀ sọ pé àfiṣù àfi sùúrù mhm. sùúrù yẹn sùúrù yẹn òun ló bà wọ́n jẹ́ láyé ọjọ́ yẹn hmm. òun làwọn alákatakí. ibi tí mùsùlùmí ẹyọ kan bá wà bí ààyè bá gbà á fi wá. Hmm. bí àyè bá gbà ó máa pe mẹ́ta wá hmm. báyè bá gbà á wá tó bá yá wọn máa ọba hmm. tó bá yá wọn á gómìnà tí ọwọ́ máa ń ṣe jura wọn lọ. kọ́ lọ dira kọ́ lọ dira wọn kọ́ lọ dúró de ọ́ ní rẹ̀ ò <laughs> Good morning. ní. Hmm. gọ́ọ̀mẹ̀ntì ò ní dáhùn orí wípé ara wọn ni gọ́ọ̀mẹ̀ntì wọn so ẹ̀yin ní kẹ́lọ́ dira o bàbá. ẹ ṣe. tí ẹ́dítéèjì wọn bá ti tà tí ọwọ́ wọn bá ti kálẹ̀ yorùbá ìlọrin máa tún dẹrú ẹlẹ́ẹ̀kejì hmm. mádẹ máa máa lé lépa gbogbo yorùbá nìyẹn ọlọ́run á ràn yín lọ́wọ́ o hmm. agbára wa onílẹ̀ á tì yín lẹ́yìn o ẹ lọ ṣoògùn ẹ lọ gbéra ẹ lọ múra lẹ̀ ẹ lọ múra lẹ̀ ó lè wá negative ó dẹ̀ lè wá positive ẹ lọ múra lẹ̀ náà Ọlọ́run á ràn yín lọ́wọ́. ẹ ṣe ṣe rí ẹ bàbá yìí gẹ́ẹ̀tì pọ́ìntì kan tí mo fi ń pariwo lórí social media but àwọn kan wò pé kí ni ariwo mi especially celeste kan sọ ẹnìkan bẹ̀ yẹn tọrọ mi yẹ yín èrò rí àwọn bàbá wa ni pé ẹ ṣàṣe sùúrù ọmọ ìyá náà ni wọ́n bí Yorùbá ni wọ́n ẹ ṣe sùúrù ṣùgbọ́n táwọn yẹn àwọn àfáà yẹn wá ríra bíbá pé àbí ti ń bẹ lọ́wọ́ àwọn ju tara yòókù lọ bàbá yẹn get point yẹn àbí ti ń bẹ lọ́wọ́ àwọn ju tara yòókù lọ ṣé wàá rí níbi problem tá a tún ní ni pé tẹ́ ẹ bá dé police station sìn bẹ́ẹ̀ bàbá muslim ẹ bá christian sọ̀rọ̀ mi yé yín ọ̀pọ̀lọpọ̀ ń pariwo ẹyin kinní kan wọ́n mọ right ṣùgbọ́n wọn ò ní ṣe right because nàìjíríà la wà ṣe wá nínú situation yìí ọ̀rọ̀ kan lẹ́nu yìí yìí tó bá ti dán o tó dán tán tẹ́lómi dán o tó dán tán tẹ́lómi dán o tómi gbé lọ àpà ó sọ kíní kan lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ wọn wọ́n ní táwọn bá ti pàkíní táwọn sọ pàkejì wọ́n lára ó rọ àwa tó kù lẹ́nu àfa wọ́n ní àárọ̀ ó ṣe kíni wọ́n ní àárọ̀ máa ru àwa tó kù ẹ̀yin bàbá yìí wá lẹ́nu ìgbésẹ̀ yìí lẹ́ láṣẹ gbogbo àwa ọ̀dọ́ yìí kọ́ la yẹ onínú fùfù gbogbo àwa ọ̀dọ́ yìí kọ́ lórí wo pé gbogbo àwa ọ̀dọ́ yìí kọ́ là ní làákàyè tẹ bá bẹ̀rù ọ̀dọ́ ẹ wá yẹ kẹ́ ẹ bẹ̀rù ọ̀la ọ̀la ìṣẹ̀ṣe káàtó pẹ́yìn bàbá yìí náà ẹ̀mí yín gògògògògògògògògò yóò kú àwọn kan lẹ̀ ń tẹ́ ẹ bá ṣe é ń làwọn ò mọ ọmọ gẹ́gẹ́ bí àwọn tàná ṣe ṣe lẹ̀ tẹ́yìn tòní ṣe lẹ̀ táwa tòní dé bá ìyẹn láriwo ṣe wá rí tí wọ́n jẹ́ wípé àgbájọ ọwọ́ tètè dìde oníṣẹ̀ṣe dìde sọ̀rọ̀ Ìlọrin ẹ rí i pé <laughs> a ti pin àbádébì kan ṣùgbọ́n tá a bá rò pé káwọn aláwọ̀ Ìbàdàn kán mọ ní ẹbí Ìlọrin náà ti ń fa nǹkan káwọn ká ti rówó ká ti gba owó tiwa ká ti jẹun kò yẹ kó rí bẹ́ẹ̀ àlọ́ báwọn ìgbésẹ̀ kẹ́mẹ́ńkíyá lórí ọ̀rọ̀ oníṣẹ̀ṣe ìlú Ìlọrin àtẹlẹ́gùn àtọlọ́sùn àtọnífá àtọlóró àtọlọ́balúwayé ẹ́ gbogbo ẹ̀ lábẹ́ ìṣàkóso ìṣẹ̀ṣe ló wà a ò gbọ́dọ̀ pín a ò gbọ́dọ̀ yá ẹni wọ́n ti fẹ́ lọ mọ́ búlọ́ọ̀kì odò mọ́ ilọ́ yìí káàfà máa lo orúkọ wo ló mọ̀ tó dò tí ó pè omi orúkọ wo ṣùgbọ́n àánú ẹ̀yàn máa lé kéwú tá a fà ọ̀ràn níṣẹ́ bí ó ṣe mí ẹ ní kúkú òjijì tẹ́ ẹ bá tà á ikú òjijì lẹ́kù o so apá abẹ́hùn ṣẹwárẹ́ àwa ara wa tá a nira wa ẹ jẹ́ kẹ́sì òjọba láyé wa lójú tí wọ́n wọ́n ń jà fẹ́sìn báyìí ni o lójú àwọn wèyí wọ́n ní tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ẹ̀ pé lójú tí ẹ̀sìn náà ń jà fún ẹ mo bẹ̀ wá o mo rọ gbogbo wa pátápátá yányán àwọn tí àwọn wọ̀nyí ò bá wa ṣeré ṣe tó wá rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe tó jẹ́ pé àfowó àfowó nígbà tá àfa babaláwo bá yin àfa lọ́rẹ̀ẹ́ gbogbo nǹkan àṣírí yín ẹ kò lé wọn lọ́wọ́ ẹ̀yin ilẹ̀ tẹ̀ wọ́n fá àlẹ́ ṣe tẹ̀ wọ́n fá tẹ́ bá tẹ̀ wọ́n fá ẹ so mọ́gi yes tẹ́ bá ti tẹ̀ wọ́n fá ẹ so wọ́n mọ́gi kẹ́ ẹ fokùn wọn kẹ́ ẹ kàn má bà ẹ yé torí owó ẹ gbé àṣírí tí ò yẹ kó wà lọ́wọ́ wọn lé wọn lọ́wọ́ ọ̀fọ̀nà fẹ́ máa pa lódò ẹ má jẹ́ tẹ̀yìn oògùn ìbílẹ̀ oògùn ilẹ̀ Yorùbá ni wọ́n lọ ṣe sómi ká sọ pé wọ́n ní ká ní wọ́n ní ó yín torí páàgùn pọ̀ lọ́wọ́ wọn kìí sàlùkù náà kìí sòkò Ọlọ́run ni wọ́n ń kà irọ́ burúkú ni wọ́n ń pa ṣé wá rí ẹ̀yin wọ̀nyí tẹ́ẹ̀bà pé kó lè ó jà tẹ́ẹ̀tù pé kó lè kó mú ẹ stop ṣe bẹ́ẹ̀ nítorí àtúbọ̀tán gbogbo wa ìfarinú ooo ilẹ̀ ríkà ìfámọ̀rìnú o ilẹ̀ ríkà ẹni tí ń ṣeré ọlọ́run mọ́ o gbogbo wa pátá la jábọ̀ iṣẹ́ ìríjú wa fẹ́lẹ́dùmarè èyí tá à ń pariwo yìí àkókò kan ni mò ń lò nú ayé láti ṣe yìí ọjọ́ ń bọ̀ tá à ní ráàyè ẹ̀ mọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní ìṣàkóso tẹ́ ẹ wà nípò agbára tẹ́ ẹ wà nípò olórí tẹ́ ẹ jó lórí tẹ́ ẹ digun kan mú ẹ̀yin tẹ́ ẹ jọba lé lórí ẹ̀yin tẹ́ ẹ jọ lórí lé lórí ẹ̀yin tẹ́ ẹ jàràbà lé lórí lé léyìí ẹ má jẹ́ ká tẹra wa o ọ̀rọ̀ tó bá yẹ kágbàlagbà ó sọ bọ́ọ̀mọ kékeré bá ń sọ ẹ má jẹ́ kí iṣẹ́ ọwọ́ orí wíwú ju sí apá wa lọ ọ̀rọ̀ tó bá yẹ kí àgbà ó sọ bọ́ọ̀mọ kékeré bá ń sọ ayé ò ní gbọ́ bó ti wù kó dùn tó tọ́rọ̀ bá dọ̀rọ̀ ẹ̀sùn nísìn táwọn ará bí ti pariwo lórí social media ẹ mọ̀ ní tẹ́mí àwọn ọmọ pariwo yóò mọ̀ pàṣẹ ẹ mọ̀ ní táwọn gómọ̀ take action ẹ̀yin bàbá wa ọ̀rọ̀ kù ọwọ́ yín a ò ní kẹ́ ẹ wá pariwo ẹnu lórí social media o but ẹ ṣe necessary things ẹ ṣe ń tà fi rí gẹ́gẹ́ bí aṣíwájú gidi orí yín ò ní dàrú ọba tó wọ́n bá wa ṣe so n tí a wa focus lé lórí nìyẹn determination tèmi ni pé kí ṣẹ̀ṣẹ̀ ó má bàjẹ́ a ò bú èèyàn a ò lọ́tẹ́lẹ́tẹ̀ èèyàn ṣùgbọ́n anybody tó bá ti ṣe mọ̀nàmọ̀nà kí mọ̀nàmọ̀nà ó ṣe. ẹ̀lọ́ ẹ̀gbọ́n sókè. ẹ̀ làbọ̀ orú ẹ̀ làbọ̀ yìí bàbá mi. ọgbọ́n àtúwàsó rò fún ṣe ṣì wà lórí láìṣà. gbogbo ayé ló ń gbọ́ yín láì fi mọ wa. mo fẹ́ bá yín sọ off camera so that èdè bàbá mi sọ nǹkan tí mo fẹ́ fẹ́ kọ́ lè bá mi sọ díẹ̀ because some of it is something that mi ò fẹ́ kó wá sí. mo ń gbọ́ yín. Hmm. ẹ mo ti gbọ́. bẹ́ẹ̀ni. Okay. Okay. Yes. Okay. Okay. Okay. No problem. that Fẹ́mi tẹ́lẹ̀ kan lọ. Mà ń gbọ́ yín, mo Thank you. bem, Hmm. No problem. No problem. Mm. Okay. Mm. no problème. ṣẹ́gun yes no problem no problem no problem Sherry, rí wọn níbi tá a ti yán sólà yọ gbọ́ tá a bá pariwo sọ̀rọ̀ mi àwọn àní mọ ìgbésẹ̀ tó tún kàn ṣe rí ariwo táwa ń pa n ò mọ ọṣẹ polówó lórí social media n ò mọ ẹ wá rosúlẹ̀ ṣe n ò mọ ẹ wá gbé kinní ṣe èmi ò mọ ṣe ṣùgbọ́n tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ pé ẹ wọ́n fẹ́ mọ rẹ ìṣẹ̀ṣe jẹ ẹ mọ tàbùkù ẹ̀sìn mi mi nígbà mi nígbà ṣùgbọ́n etí àwa ń try láti ṣàlàyé ń bẹ gẹ́gẹ́ bí information tí mo gbà ń sìn ṣe aráwọ oníṣẹ̀ṣe gbogbo apáta ẹ má jẹ́ ká máa bẹ̀rù mọ́ ẹ kọlà mo kí yín fún information tẹ́ fún mi ẹ má jẹ́ ká máa bẹ̀rù mọ́ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ àwọn ìṣẹjọ o àwọn ìṣẹjọ àwọn ìṣẹjọ nígbà tá à ń ka orí èèyàn mọ́ wa lọ́wọ́ tá à jalè wáyé tá a ṣẹjọ́ ibi tá a bá ti jà á ní rẹ́ yes ẹ̀yin tẹ́sán pé ẹ̀ṣẹ̀jọ́ ẹ̀ sì ní nǹkan kan tẹ́ bá fi ṣàṣìyàn tẹ́ fi jà irọ́ ni ẹ̀ ní nǹkan kan tẹ́ ṣàṣìyàn tẹ́ fi jà ilẹ̀ ní oṣù bẹ́ẹ̀ ní ṣe torí pé ẹbẹ̀rù ọlọ́run ẹ ní ìpayẹ lẹ́dùnmarè lọ́kàn pé ah, ìwọ̀n bá yéèyàn jẹ́ ihun tó ń dààmú ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ̀ṣe nìyẹn ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ lè sa nǹkan ká bára wa jẹ pé alágbẹ́jà ìṣe báyìí kájọ sa nǹkan wa kájọ ọmọkùnrin láàrin ara wa kájọ ọmọ bíta tó kájọ tágbà wá dé ẹ dẹ̀ lè náwó ẹ lè náwó yes oníṣẹ̀ṣe sànù pa èyí ò kí ń ṣẹ̀ṣẹ̀ ṣe kó sọ fún ọ pé òun ò ní lárí no ìwọ ló mọ bó bá ṣe ń ṣe tiẹ̀ o oníṣẹ̀ṣe ò kí ń ṣe olòṣì kọ́mọ̀ ẹ̀sọ́ àdìgbò yẹn àjù wọ́n lọ popular addict wọ́n pọ̀ jù wọ́n lọ àkàlẹ̀ rẹ̀ wọ́n jẹ́ àkàlẹ̀ ṣe tó wà fún wọn rárá rárá so gbogbo ibi tí wọ́n ti lè mú ìdàgbàsókè bá ẹ̀sìn tèmi mo máa ń fẹ́ takú síbẹ̀ tán ẹ́ àìdẹ́ sókù sí i ẹ̀yin tẹ́ wá gbé àwọn nǹkan yìí lọ́wọ́ kò ní rẹ̀yìn o kò ní rẹ̀yìn o ṣé rí ọ̀pọ̀lọpọ̀ wa in tó tún dà wá láàmú ni pé gbogbo akọ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn yé èyí tí mò ń sọ yìí a lè mọ olóṣèlú tó lè mọ ní wàhálà fáwọn ọmọ fájẹmí náà pọ̀ jáde bọ́ọ̀lù ń ṣe rémi nìyẹn wàhálà mi bá pọ̀ because àwọn kan lákatakítí tí wọ́n gbẹ́rù yìí lọ́wọ́ àwọn kan ni wọn ìfẹ́ gbọ́ wa yìí àwọn kan náà bẹ̀rẹ̀ sí ní sọ pé ah síbẹ̀ ẹni tẹ́ ń lérí a dẹ̀ ní a ní àwọn àgbàlagbà a ní ẹ̀yin bàbá bàbá alẹ́yìn olówó alẹ́yìn èèyàn gidi nínú wa ẹ wà ní kò kàn yín kò kàn yín kò kàn yín eléyìí kàn yín o tẹ́ ẹ bá ní ò kàn yín ọjọ́ tí ó bá kàn yín tí ó kàn yín á ní yín ni mo wí fún yín o bẹ́ẹ̀ ni màá ní mo wí fún yín o because ẹni tó bá gba gidi ẹjẹ́ afagídí ṣe èyí tó bá gba pẹ̀lẹ́ ńlá lè lo pẹ̀lẹ́ sí. Si àtagídí àti pẹ̀lẹ́ lọ́lọ́dúnmáre lójọ dáṣáyé ibi tó bá ti yẹ ká lò wà pẹ̀lẹ́ ká lò ókè ọ̀rọ̀ ni mo sọ síta yìí ẹni tó lọ sódò àáfàá tó kọ́ àwọn ọmọ kí ó lọ́sọ́ tó lọ sódò pé pé àwọn ń bọ̀ wá rẹ odò àwọn fẹ́ rẹ ẹ dákun sí wọ́n bẹ̀ yín ṣeré nìyẹn ṣé n tẹ́sọ̀ yẹn tẹ́ bá ní wọn ò ní ṣe tán bá ṣe ṣeré ni wọ́n bá yín ṣe báwo lẹ́yìn sinimá bá rẹ́rìn ṣé torí owó lápẹ̀yìn àbí kíni so n tó bá lè wà nílẹ̀ yìí gbogbo alalẹ́tọ̀ọ́ kó ní ṣẹ̀ṣẹ̀ ó lóògùn kó lẹ́gbàá kó dìde nífẹ̀ẹ́ ní ẹ̀dẹ́ kápáwọ̀pọ̀ kó ńlọrin ṣéjọba lòun ò yẹn ni ìyẹn tó bá níta bọ́ọ̀dẹ̀ fi jẹ̀bi ebi wọ́n sì bá wa dá so a dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá jẹ́ pé tó bá tún ṣe ìgbìyànjú bẹ́ẹ̀ ẹ̀yin tó bá jẹ́ ẹ̀yin tí wọ́n ti tí wọ́n ti gbójú agan sí nílùú Ìlọrin láti táwọn àfáà ń mọ́ yín ẹ jọ̀ọ́ ẹ ẹ test mẹ́sẹ̀jì sí nọ́mbà mi tẹ́jọ́ lọ́sùn àbólóòṣà ẹ ẹ tẹ́sítì mẹ́sẹ̀jì sí ẹ tẹ́sítì mẹ́sẹ̀jì sí ẹ dí èmi lórí whatsapp mi ìyọ̀n zero zero nine one thirty nine sixteen zero zero two four yẹn ẹ ò ní ṣubú ẹ̀mí ò ní ṣubú ara ṣe rí ìgbésẹ̀ tó bá gbà èèyàn lè ilé ẹjọ́ ẹ wò lóyìnbó ìyàwó ń gbọ́kànlé ilé ẹjọ́ ọmọ ń ṣùbà bẹ́ẹ̀ nàìjíríà ń bí ilẹ̀ ti mọ tí ọkọ àtìyàwó nù o tí wọ́n lè bá wọn dá ní tó bá fẹ́ dàrú láàrin wọn ṣùgbọ́n ẹ̀tẹ̀yìn táwa jẹ́ pé ah, ogun ilé ẹjọ́ láyé wọn lọ nígbà tí èsì pa kàwé wọn ò ní pa wá síbẹ̀ náà ẹ ilé yìí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ìsìn ni àbá àfọdún mẹ́ta àbá àfọdún mẹ́wàá ṣe kéèsì ẹ̀ <laughs> ẹni ẹ̀mí ìbá kù ní ó rògbìn ẹjọ́ ẹ so ẹ̀rẹ̀ jẹ́ ká máa watch ọ̀rọ̀ tá a máa sọ ó yẹ yín ẹ̀dẹ̀ mọ̀ jẹ́ ká bẹ̀rù ìbẹ̀rù òsì ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ pa ìbẹ̀rù tì tànà ọ̀tọ̀ tòní ọ̀tọ̀ tànà ọ̀tọ̀ lónìí ọ̀tọ̀ àwọn bàbá wa tó jẹ́ pé wọ́n bẹ tó ń bẹ lórí ipò sí àwọn tẹ́sí yé ni sífàyẹmí ẹlẹ́bùbọ̀ lọ́sọ̀pẹ́ sí òye mo mọ ipa tí àbá ń kó nínú ìjọ ìdí ìlẹ̀kẹ̀ nílùú Òṣogbo àbáràbàgbáyé àbáràbàbàdàn àbí àbá bàbá Sayo Àlàbí àbáwọn tó kù ń bẹ àwọn tá a níwájú àwọn tá a ní tán tí wọ́n tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe tí ẹ̀sìn yé ni wọ́n ẹ̀yin àwa tó kù ń bẹ ìní ká sípá ká ṣe ká ṣe àwọn ọ̀dọ́ tá a sì wọ́dọ̀ ń bẹ náà ibi tó bá ti ń sọ̀rọ̀ ọ̀rùn nǹkan báyìí ni kẹ́ ẹ jẹ́ kí orí wo máa sí sí kọ́mọ̀dé bíi afẹ́ ẹ wá wẹsẹ̀ oṣó lẹ́nìkan ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ torí Elédùmarè torí pé igi kan ò lè dágbó ṣe mo gbá kọ̀ọ̀kan lábẹ́nú sùn information kan nìyẹn ẹ dákun tí mi bá gbẹ́rù nǹkan báyìí síta báwo mo ṣe fẹ́ mọ̀ wípé òkè irú plan báyìí wà mi lè mọ̀ náà because wọn ò ní mọ máìlì tèmi náà bóyá mo ní interest ìgbéga ìṣẹ̀ṣe àbí kí ìṣẹ̀ṣe wálẹ̀ ni mo wà fún ẹjọ́ mò ń bẹ̀ yín ni o mo ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ẹ wá yányán ẹ má jẹ́ káwọn ìmọ̀ yìí mọ̀ ríra wọn bí gbà pé báyà wọn jẹ nǹkan èmi ò ní ẹ má ṣiṣẹ́ fàáfàá èmi ló ṣiṣẹ́ fún wòlíì ṣùgbọ́n ẹ fi báńdìrì sí o gbogbo ẹ̀yin babaláwo gbogbo ẹ̀yin ọlọ́sùn tó jẹ́ pé owó nìkan lẹ mọ̀ ṣáṣáṣá owó nìkan lẹ mọ̀ ẹ èmi ò ní ẹ mọ̀ ṣe o bẹ́ẹ̀ tí n tí ò bá yẹ kó ríta ẹ mọ̀ jẹ́ oríta mọ́ o kó mọ̀ jẹ́ wípé ẹ kó mọ̀ jẹ́ wípé ẹ̀yin tẹ́ ẹ̀ lérò pé ibi tí wọ́n tẹ́ ẹ̀ lérò pé wọ́n gbà yọ sí yín ibẹ̀ wọ́n gbà yọ ibi tẹ́ ẹ̀ lérò pé wọ́n gbà rọ sí yín ibẹ̀ ni wọ́n gbà yọ o ogun ò ní jà wá o ogun ò ní jà wá o gbogbo wa pátápátá tá a bá mọ tá à ń ṣe ogun ogun eléyìí nǹkan kékeré ni o débi pé àwa ò jagun àbá àyànjà ṣùgbọ́n alẹ́tọ̀ àti béèrè ráìtì wa alẹ́tọ̀ àti béèrè ráìtì wa ṣé wọ́n forí wa wọ́n forí wa rúmú ni àbí àbí àwọn ìṣe èèyàn ṣùgbọ́n tó bá ti jẹ́ yín pé ẹ wò ó wàhálà ọmọ ti pọ̀ jù ẹ má bá wọn fa wàhálà ẹ bá share ètò yẹn jọ láti get in touch dé gbogbo ibi tó bá yẹ kó dé gbogbo àwọn tó yẹ kó gbọ́ kí wọ́n lè change kí wọ́n lè gbé ìgbésí akin lórí nìkan máa ń kọ́bọ́ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ti fi ọwọ́ lágbá lójú rí pàápàá ní Ìlọrin tá à ń sọ̀rọ̀ wọn yìí ní Kwara state yìí ẹ má dákẹ́ kú ẹ má dákẹ́ ẹ má dákẹ́ kú gbogbo tó ń ṣe mẹ́yìn àfa mẹ́mbà dà àwọn òrírò ẹ̀ ń bí o àwọn òrírò ẹ̀ ń bí o ẹ hàn dání ní kẹta léyìn kẹ kó lọrin ìyẹn ò ní ṣeṣe ìyẹn ò ní ṣeṣe báwo la ṣe máa gbèlú bí ẹlẹ́wọ̀n báwo la ṣe máa gbèlú bí ẹni tó fi ṣe house arrest ìyẹn ò nítumọ̀ náà so ẹ̀ ń táwa ń sọ ni pé gbogbo ẹ̀yin tí ẹ ń bẹ tẹ́ ẹ já síwájú wa tẹ́ wà ní tẹ́ di ipò kan mú káyé mọ̀ yín táwọn èèyàn lábẹ́ tán lè máa sá sí lábẹ́ ẹ má wò pé wọ́n fún mi lówó àwọn àfáà máa náwó bá àfáà bá fẹ́ gba oògùn lọ́wọ́ rẹ wọ́n lè lọ ta lé wọn kí wọ́n fi gbà á ẹ̀yin náà dẹ̀rí tẹ́sí òye ìyẹn bí àtìrí bàbá mi ni tí bàbá tiẹ̀ lónìí ni ẹ stop ṣe bẹ́ẹ̀ o gbogbo oníṣẹ̀ṣe kí oníṣẹ̀ṣe tó bá ta ọ̀la ṣẹ̀ṣe ẹ wàlẹ̀ o bẹ́ẹ̀ bá ti ga ẹ wàlẹ̀ bẹ́ẹ̀ bá ti ga ẹ̀ ní ga láíláí tẹ́ ẹ bá ba ọ̀la ìṣẹ̀ṣe tẹ́ ẹ bá bàjẹ́ tẹ́ ẹ bá ti ga ẹ wàlẹ̀ tẹ́ ẹ bá ti ga ẹ̀ ní ga láyé ẹ stop ẹ o eléyìí àwọn ará bí gbọ́n o wọ́n dẹ̀ wọ́n wá ìsì gán wọ́n mọ ibi tí wọ́n lè gbà ọ̀nà tán lè gbà mọ̀ mẹ́nìkan sọ̀rọ̀ ní ó jára lọrin olóríṣà ni ó ní à ó wù mí kí n lọ station abáde station ọmọ ìyá wọn náà lábàá DPO muslim àwọn táwọn lórí gata muslim ẹ wá gbé jẹ́sìn dé ẹ kí ni ẹ fẹ́ kí wọ́n sọ bóun ọba lẹ́sẹ̀ lẹ̀ sóun ò tó ní jẹ̀bi ẹ gbọ́dọ̀ yẹn ẹ ṣùgbọ́n èyí tẹ́ ẹ lè máa ro yẹn pé ẹ lè máa ro àwọn àgbàlagbà ní èrò ńlọbẹgbẹgìrì tẹ́ ẹ bá rò yẹn ní ṣáìdì yẹn ẹ tó rò ṣáìdì míì ṣáìdì mi tẹ́tí lòró ni wípé ṣáìdì mi tẹ́tí lòró ni pé ẹni máa ń bẹ yọ ẹnìkan jà lẹ́yìn ẹyọ ẹnìkan kọ́ èyí kẹ́bẹ ìkí kẹ́bẹ ìkejì ìkẹta wa sì wà ń lù ú ẹ out ẹ voice out yín kó ẹ kó ẹ a ti rí yíwájú ẹ̀ ní dẹni àná a ti ń wòyí lókè ẹ̀ padà jábọ́ kò gbọ́dọ̀ máa lọ báyìí inú tiwa ò ní dùn sí o n ò lógogi n ò lókodò ìṣẹ̀ṣe yìí tèmi ni tiwa ni èsì gbọ́dọ̀ bàjẹ́ anybody tọ́lọ̀ máa dẹ́ òun lówó òun ṣe gbá òun ṣàwo òun ó mú ìṣẹ̀ṣe lórí ìṣẹ̀ṣe lòun ó nà sí tí ìṣẹ̀ṣe ó bàjẹ́ ó padà dolo sí ni o wà á padà dolo sí bó kọ́lé wà á tà á bó nílẹ̀ ó tà á torí díẹ̀ yìí káwa náà mọ̀ wá fi àjẹra wa àwọn oníṣẹ̀ṣe táwọn kan bá ti ń gbé òkè kẹ́yìn náà tó kù náà máa gbé òkè ẹ̀yin kẹ́yìn máa fà á lẹ̀ ẹjẹ́ àfi èmi jọ ìwò òjò mi ẹjẹ́ àfi lẹ́lẹ̀ kí kálukú ó gbé ìgbésẹ̀ akin èmi lọ̀gá ìwọ lọ̀gá ìwọ láwo èmi lọ̀gá rẹ ẹgbẹ́ yẹn jùlẹ̀ lásìkò yìí a nídìí yẹn báyìí àtọmọdé àtàgbà wa ìta nídìí ní bá ṣe máa jà fún ẹ̀tọ́ wa bí àwọn dìdìrìn wọ̀nyí tí wọn ò jẹ́ nǹkan pera wọn ní nǹkan káwọ́ dìde Ìbàdàn ẹ káwọ́ dìde Ìbàdàn kán dìde lọ́yọ̀ọ́ kán dìde lẹ́gbàá kán dìde ńlọrin ká parapọ̀ kájọ béèrè níta fẹ́ kò sẹ́sẹ̀ ń bẹ̀ o ẹ kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀ o ẹ̀yin tẹ́ lè máa fi ẹ̀ nkankan ẹ stop ẹ̀ ọlọ́run ṣeun àìmọye majority of people àwọn tó tún jẹ́ yí pé ìmíì wọ́n wọ́n wọ́n convert wọnú ṣẹ̀ṣe ni wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ ribiribi wọ́n ń ṣiṣẹ́ ribiribi jẹ̀yìn tó bá ń bẹ̀ lọ kí lẹ̀ yìí tó bá ń bẹ̀ kí lẹ̀ fẹ́ gbé lọ́wọ́ kí lẹ̀ gbé lọ́wọ́ kí lẹ̀ wà fún àfi kẹ́ ẹ sọsẹ́ ẹ kọ́kà jẹ́ kó ní oníṣẹ́ tó tẹ́ pé gbogbo ibi tábà láti rówó àwọn ìfẹ́ lọ ibi tá náwó sí ibi tábà ti rówó kò lè pọ́n wálé o ìyẹn ò lè pọ́n wálé o ẹ já stop yẹn ẹ jọ̀ọ́ torí ọlọ́run àìsí olùsì mẹ́ Elédùmarè ń gbọ́ ọlọ́run dẹ̀ tó fèèyàn kẹwàá tó bá jẹ́ tiẹ̀ so èyí tá à ń sọ yìí ẹ jẹ́ kó wọ inú wa ẹ jẹ́ kó wọ orí wa káàdì gbégbèsè rẹ̀ ariwo kọ́ ní studio ṣùgbọ́n mo program mi àárọ̀ yìí mo rí i pé mo fa kò mú òkun kan yọ because call tí mo gbà last yẹn ó mú inú mi ó mú inú mi tutù díẹ̀ pé yes a máa rí foundation gùn ṣùgbọ́n ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má tó fi àríkèrèkè bàjẹ́ o ẹ má fi àìnígbà fún bàjẹ́ o ẹ gbà fúnra yín o ọ̀rọ̀ olórí kọ́ la fẹ́ sọ́n bì bí kò ṣe pé kákàrà wá sí kí nǹkan wa kó má bàjẹ́ ẹ èmi làràbá kinní kan èmi lolórí kinní kan èmi ni mọ́jì ó bàjẹ́ ọ̀fìn kinní kan land èmi ni ó ti bàjẹ́ ọ̀fìn ẹ má gbé o ẹ má gbé yẹn wá rárá nídìí yẹn lásìkò gbogbo oyún ẹ kó kalẹ̀ nínú yàrá tá a bá ti gba tá a bá fẹ́ gbà tá a bá ti di pé àkíní yìí abadébìkan ẹ wá lè lọ tó mú ìyẹn ò kàn mí ìyẹn ò kàn mí mo bẹ̀ wá ní o ọba tó ní wọ́n dúró tì wá bàbá mi Kọ́lá Adams ẹ ṣeun ẹ bá mi pín ètò yẹn jọ ẹ ìyẹn ò kan mi ṣùgbọ́n tó kàn wá ni pé bí ìṣẹ̀ṣe ò ṣe ní bàjẹ́ bí n ta gbé lọ́wọ́ báwọn ará bí ò ṣe ní fọwọ́ rọ́ wa sí ẹ̀yìn mọ́ ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ wò mí lónìí mo dúpẹ́ ẹ follow YouTube channel mi mo máa tag ẹ Fájìmí Adékúnlé so ẹ bá mi subscribe sórí YouTube channel mi ìlọsíwájú orí òde bá wa ẹ ṣé o ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ gbogbo oníṣẹ̀ṣe gbogbo ẹ̀yin mùsùlùmí torí yín pé ẹ̀yin christian tẹ́ ẹ ní ìfẹ́ wa ẹ ibi tẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ti ṣe mistake àti babaláwo àti oníṣẹ̀ṣe àti muslim àti christian bá a bá ti níṣẹ́ rí lọ́wọ́ a lè gúnlẹ̀ ayọ̀ ó tán ọlọ́run tó wá dáyé tó dá kálukú ẹ wò lóyìnbó ẹ mọ̀ ní tán practice ní tó bá wù kálukú ní kálukú practice ní tiẹ̀ ìlú yẹn dẹ̀ ń tòrò ìlú yẹn ń lọ déédé ẹ̀rí nàìjíríà ẹ̀sìn ni ó ti báyé yín jẹ́ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn whereas kò tẹ̀sí kò tẹ̀lú yín síwájú kò fún nàìjíríà ní progress nàìjíríà tó ń dojú kodò sí ni so mo bẹ̀ wá ẹ jẹ́ ká ṣàtúnṣe but eléyìí èyí tá a fa àná dandan dandan tá a fa àti ò lásọ orí lórùn àfa àná dandan olókólóbó àbí kí wọ́n pe kí wọ́n pe àfọ́ òṣì yẹn lọ ṣàtì àṣì mi o kò ní mo bú ọ kò lè wo àkọ́bí rẹ wá bọ́ nílé bó ti kú ó lè lọ sá o ṣe tó lè ṣe <clears throat> so ọba tó ní wọ́n bá wa ṣe so ọba tó ní wá yóò bá wa ṣe a ò ní ṣubú èmi a ní ṣubú ara ìlọsíwájú orí bá dé bá wa tèmi ní kí n pariwo ire láfọ́pẹ́ pé kòkòrò ẹ wọ́n ní bẹ́sẹ̀ bá ké lákéjù olówó rẹ ní ké sí gbogbo ẹ̀yin olórí wa mo kì í ẹ má sùn o àwọn ò ní jẹ́ nísinmi lórí ọ̀rọ̀ yìí o ẹ̀yin tẹ lóòótọ́ àwọn olórí olórí kankan náà wà ń lọrin ipa àwọn ò ká o ipa àwọn nìkan ò ká gbogbo ẹni mo fi wí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin olórí wa gbogbo ẹ̀yin olórí wa pápápátá lẹ̀ Yorùbá gbogbo yín lọ̀rọ̀ kan o bọ́ọ̀rọ̀ bá kan lọrin tẹ́ dìde sí ìjọba kan gbàdàn rn dìde ọjọba kan Ọ̀yọ́ rn dìde ọjọba kan Ẹ̀gbá alẹ débẹ ọjọba kan bá ṣe máa máa ṣe nìyẹn o orí ibú ò ní bá wa o orí bó ní bá wa o a ò ní sẹ̀sìn o ọlọ́run bá wa ṣe nọ́mbà mi ò yí padà zero nine one thirty nine sixteen zero zero two four whatsapp number mi directly ni zero nine one thirty nine sixteen zero zero two four zero nine one thirty nine sixteen zero zero two four lẹ́ẹ̀kan sí zero nine one three nine sixteen zero zero two four ẹ ṣe eré o ẹ má gbàgbé láti subscribe sórí youtube channel mi.